to me, listen to me. Are you screaming at me? Are you mad? Orí ẹ̀ dàrú ni. Mo ń bá sọ̀rọ̀ ń gbọ́. Who are you? Ó gbọ́dọ̀ kọ ọkọ ẹ sílẹ̀ bó ti wù kó rí. Ìjọ ta sìn yín lọ sílé ọkọ títí ikú yóò fi yà wá níwèé mímọ́ sọ. Ọlábọ̀dé John, so you know that it's a crime for a man to raise his hand against his woman? Sure, I know. Why then do you believe? Because you are animal. You are not a human being. Ẹranko ni Pastor John, ìjímèrè rẹ tó lóun ò ní sáfájá. Ojú ni ò tí tó. Ṣé ẹ kì í gbọ́ràn ni? Àní kò ṣiṣẹ́ mọ́. She's my wife, she's not working again. Ah! mi ní kú báyìí? Ṣé mi ní kú báyìí? Ṣé mi ní kú yourself and your son divorce this man and live a good life. kò sí tó lè máa ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ ẹ̀ ẹ jẹ́ kó mọ ọlọ́run o ò lè wá síbí o fẹ́ wá dálé mọ́ṣú níbo lo ti rírú ẹ̀. Ah! John ti fẹ́ pa mí. Kò lè pa ẹ́. Ah, ó ti fẹ́ pa mí. Àní kò lè pa ẹ́. Àti ní bíbí. Ọ̀ọ̀ torí ẹni tá a bá ń bá rìn a kì í fura sí ẹni tá a bá dẹ̀ ń fura sí a kì í bá rìn. My friends are around they are dressing like this. It's okay. Get back. Let me get. Ìwọ́n ti fọwọ́ sí ìwọ ìyá bá jẹ mí. Ìwọ̀n ìyá jẹ mí. Ìwọ̀n má sùkú. Má sùkú mọ́. Ìwọ ọ̀dàlẹ̀ gbá ló wù yẹn. Are you supposed to use my vulnerability against me as a foil for my mockery? consequence of your action comes to play or comes to bear. ẹ gbà wípé ọdẹ fi ọ̀sẹ̀ jù. Yes, sorry. dẹ̀ sọ síwájú ó ní ẹ̀yin aya ẹ máa gbọ́rọ̀ sọ̀kọ yín lẹ́yìn. wife is a righteous woman, the one who should be held in high esteem and adored at all times. tèmi bá rí irú obìnrin bẹ́ẹ̀ yẹn èmi gan máa ṣọpẹ́ tèmi lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ọ sẹ́yìn tó wá fi ẹ̀jẹ̀ mi báyìí mi ò wéwọ́ di Ọlọ́run yá yí máa jẹ. kí ni mo fẹ́ wá ṣe bóyá àwọn ọkọ ni bóyá èmi lọkọ ni wàá mọ̀ nínú lẹ́yìn tí mo bá tún dé ní alẹ́ a tún kọ́ntínú pẹ̀lú yàtí mo fi jẹ́ yìí. mo jẹ́ gbèsè ọ̀ọ́ Jésù Kristi nígbà lójú ẹ wá. on Okiki Premium TV. lẹ́nì kankan bá fi ọwọ́ kan wúlé sídi àti blessing lálẹ́ yìí ẹ̀ ń lẹ pọ̀mọ́ra yìí. àwọn àgbà òtún ni àmọ́ bí ṣe ń sọ́kọ̀ ẹ̀mí àlẹ́ mi ni. ìlẹ́kùn sólówó. sólówó tó lè ná fún ara rẹ̀. owó tó náà sóò lè pa lọ́dọ̀ sọ nípa. high chief Ogun Evi ese gbùrùgbùrù. àmàjà níbí lẹ́nu dé ibi abàbíjẹ. túrú yóò tẹ̀mí lè ṣe gángan ló ń sọ yìí báwo ni máa ní sùúrù. ẹ̀yin ordinary ogun ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ẹ wá ẹlẹ́gbẹ́ òkùnkùn bẹ́nu wa. kí ló ń ṣe òrè ntẹ́ mo shaking their phone it is a Sacarius abaculon abeculon probabilian asinta. ẹ sọ pé ilẹ̀ bá kí mi. ẹ̀mí ni. ṣé kò fẹ́ yà kí bàbá mo tẹ fẹ́ mú mi sọ bàbá mo tẹ fẹ́ mú mi sọ wọ́n máa kẹ́ ni. àwọn áńgẹ́lì tó wọ́n ń kọrin wọ́n yàn lọ́rùn dábàá sáyé. níṣẹ́ ni wọ́n ń pa irun bíbá ẹ̀ ẹ̀ dáhùn ma. are you are you selling yes, are you high. Pam, I am the supervisor of this heterogeneous audience and a co-CEO. gbogbo àwọn tó rí tọ́wọ́ sanga ọ̀sán èmi lọ́gàá wọn mo fẹ́ kẹ́ ṣe ìlérí fún mi pẹ̀lú ẹ̀mí oṣù mi nínú gúrúùpù mi nígbà tó ṣe pẹ́ ní ìfẹ́ mi. ìléfò tí o lówó ẹ dákun èwo nínú yín ló sẹ́ndì nọ́mbà arábìnrin sí mi. Ah, are you among people inside here. Uh -huh. Uh -huh. I wash my teeth, wash my teeth, wash my teeth wúlẹ̀ lọ́wọ́ yìí. ṣé sickness lọ́wọ́ dàn lágbà báyìí ni. ó fẹ́. sórí gbogbo style tí mo wò nínú blue yẹn eh. ni màá bẹ perform. owó ọmọ ah. yóò bẹ̀rù ọlọ́run fọ́nrán onípọ́nrán tí mo ṣẹ̀ṣẹ̀ yàwó fún mọ́ ìwọ kọ́ ló ní ẹni ẹlẹ́ni ló ní. ẹ eh, bàbá ló tẹ̀bi tàtàtà o round side ìdè o. ok sorry. ìgbà ọgbà gbogbo la fẹ́ wà kán ìgbà gbogbo la kú fẹ́ jáde. Ah, ah, àmì ayé mi ò lo fi tẹ̀ mẹ́ àmì mi ò lo fi tẹ̀ mẹ́. nǹkan tí o ti ń ṣe nínú láìfò yìí kì í ṣe kan kékeré màá sọ tọ́tí fún ilé mi. ẹ máa rí wèrè mi báyìí o. kílẹ̀ pẹ̀lú ayé náà. tó kàn sí crazy yẹn. ẹ má lọ wá yín nílẹ̀ ọkọ mi lẹ̀ ń lọ. ọlá gbé sókè. ẹ jẹ pẹpẹ súpù àbí ẹ jẹ. mo jẹ. ẹ mu bíà àbí ẹ mu. mo mú. ẹ máa sanwó náà. kò lówó lọ́wọ́. ẹ dẹ̀ ṣe ń béèrè ọtí ṣé àlùbá tó ń tìǹà lọ́ńtọ́ tì mí. tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní rọ̀mánsì nǹkan tí èsì ti yín ọmọ á dẹ̀bù ẹ̀rù. wà yóò ta ni ẹ àjọ àjọ ìwé. kémi ń jẹ́ ìjọba bàbá yín tọrọ owó ọ̀rùn lẹ́mi sí Coming soon on Okiki Premium. adìyẹ èèwọ̀ ni o ayún lọ ayún bọ̀ lọ́wọ́ ń yẹnu kele kele kele kele kele kele kele kele kele kele kélekélé owó ọwọ́ rẹ̀ yẹn o aṣọ ọrùn rẹ̀ máa dúró máa rọṣẹ̀. aláìláwẹ̀ mọ́rẹ́pọ̀. ara ìlàwẹ̀ mo po ara ìlàwẹ̀ mo po ara ìlàwẹ̀ mo po epo ni mo rù kò sì gbọ́dọ̀ fọ́ ara ìlàwẹ̀ mo rẹ́pò agbẹnidọ́sọ tiẹ̀ nílẹ̀ kárọ́ àlùkò nídọ́sọ tiẹ̀ nílẹ̀ kóṣù lèkélèké o leke o leke aláṣọ funfun ìwọ nìkan lọ́dọ́sọ tiẹ̀ lóde ìkẹfún. Ṣakí ni mama mọ̀ tó lóró Ìjẹ̀bú ni mama mọ̀ tó lèpè ọ̀rọ̀ tó bẹ ní Ṣakí ẹ wá jẹ́ mi ní mòho mòho mòho èpè tó bẹ ní Ìjẹ̀bú mo pè yín ẹ wá jẹ́ mi ní mòho mòho ọyá gbogbo yín ẹ parapọ̀ kẹ́ ẹ wá jẹ́ mi ní mèsì ní mèsì ní mèsì àwọn ọmọ alótú ibẹ̀ ìrọ́kàn ọmọ gbọ́ ọmọ fi yà ládọ́ ìrọ́lù bàmùbàmùbàmùbàmù ọgbọ́n èmi tí mo rí ọ̀nà títí mo dẹ́nu òṣòro kíso níbi tí kú ti ń pa wọ́n lẹ́yọ lẹ́yọ lẹ́yọ ìjà ìwọ̀n kú kí ló dé ó nítorí èṣù fún láyọ̀ ni tó mojoojúmọ́ gba ọrẹ lọ́wọ́ èṣù wọ́n ní kọ̀ọ̀dọ́ tí kò fi jọ kàn án dúpẹ́ òsáfúnká o òsáfúnká o ìwọ tí wọ́n fi jọ kàn dúpẹ́ tiẹ̀ lónìí o ẹ má fi ọ̀rọ̀ ọmọ ti tèmi ẹ má fi wété èṣù fún láyọ̀ èṣù fún láyọ̀ nìkan ló mojoojúmọ́ gba ọrẹ tí ìrántí kò fi jọ kàn dúpẹ́ òsáfúnká o ìwọ tí wọ́n á dúpẹ́ tiẹ̀ lónìí ikú gbọ́dọ̀ pa ọ́ gbọ́dọ̀ gbé nítorí pé kí ni ìwọ tí morúkọ tí kú jẹ́ kú gbọ́dọ̀ pa ọ́ ó sì ti morúkọ àrùn àrùn gbọ́dọ̀ gbé ọ dè ọ̀yá náwó ọ̀rẹ́ wájú gbé òkè gbé ni kò mú jẹ ó ní kò sì gbọ́dọ̀ fọ́ ara àlàwẹ̀ mọ́ọ́rẹ́ pọ̀ ọyá mẹ́ran náà jẹ mẹ́ran náà jẹ ẹran ayé lọ jẹun isususu kankan gbọ́dọ̀ ń wọ̀ bẹ́ẹ̀ èkúkú náà kan o èkúkú náà kan o iná ti kú eérú lábàá níbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tọ́lọ̀ wù sẹ́yìn àrò ọlọ yá náà ni sọ ti gbọ́ nǹkan tí mo sọ fún ọ ọyá tó mẹ́yìn jẹ tó mẹ́yìn jẹ mo múra o ti mú jẹ mo múra mo mú jẹ làpárò ń lóko olùdẹ́gun àjàdẹ́gun olùdẹ́gun àjàdẹ́gun olùdẹ́gun àjàdẹ́gun ọlọ́bì àjẹkùn onídẹ́gun kó tó wọ̀lú àgbàrá o àgbàrá o àgbàrá ò sì ní dẹ́gun kó tó wọlé ẹni ọba ti wá ọlà ọlà lóde ayé mo fẹ́ kọ́ o ẹ̀gbà ló ń bẹ lóde ọ̀run kékeré bá kọ́ láyé àwọn ẹlẹgbẹ́ ọ̀run mọ̀ mọ̀jàlá mọ̀jàlá dé kọ́kọ́ dédé tí ń ròyìn lónìí ni kò ní dọ̀la aburú kò gbọ́dọ̀ sí ọmọ nítorí pé kíni o ti gbóúnjẹ fẹ́gbẹ́ oṣù ti gbàwó rẹ̀ bọ̀ o ti ṣe lákàlàkà kọjá bí tó ti gbọ́ ọmọ ẹlẹgbẹ́ rẹ lọ ẹnu làdán ti jẹ ẹnu náà làdán ti pọ̀ mákèrègbé bá ti torí bodò òlòlò àsìgbọ̀nà fún rẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ jìgbón jìgbón ohun akèrègbè lẹ́gbọ̀n ìkẹ́kọ̀ọ́ òní ọ̀sẹ̀ o ti di ọkùnrin o ti kú òlóbè wọ́n bá yìnbọn fún ọkọ̀ gbọ́dọ̀ bá ọ tán bá lé ọ níwájú ọmọ lọ lẹ́yìn tábà sì ń lé ọmọ bọ̀ ni ogún ọdún lónìí ẹgbẹ̀rún ọdún lónìí tí gìgísẹ̀ ti ń sáré ẹkú ní ọmọ kátàǹpàkò oṣó ilé ẹjọ́ ẹ̀ àjẹ́ ilé ẹjọ́ ẹ̀ bá a bá mọ́pọ̀ lọ́tí kọ̀ọ̀kọ̀ gbogbo ẹ̀dákẹ́dà tó bá ti porí rẹ níbi ìgbérara làrá ń ké wọlé ìgbérara alágbẹ̀dẹ tó rí wọn gbọ́dọ̀ fẹ́ eégún lówó eégún ò sì gbọ́dọ̀ gbowó lọ́wọ́ alágbẹ̀dẹ ìwọ ti dá alágbẹ̀dẹ lónìí eégún kò gbọ́dọ̀ fún ọ lówó ó sì gbọ́dọ̀ gbowó lọ́wọ́ alágbẹ̀dẹ ó sì wọ òrìṣà ikú tí ó pa ọ́ mọ́ sọ gbọ́dọ̀ la sọ gbọ́dọ̀ la àrùn tí ó ṣe ọ́ sọ gbọ́dọ̀ la ibi tí ó ṣe ọ́ sọ gbọ́dọ̀ la sọ pé ó ti dẹ̀rù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ pẹ̀lẹ́ òòsà òkú akọ́ṣe torí tí n bá sọ fún ọ pé òkú abóṣe àṣìṣọ ọ̀rọ̀ ni akọniọ́ mo ti sọ ọ́ dògìdó olólàjò akọmọláì lábẹ́ wo bí ọ̀sùn ṣẹ̀gẹ̀ṣẹ̀ ni máa ń fún yàn án lọ́mọ sànpọ̀nà ni mo sọ̀wọ́ dì sànpọ̀nà àmọ́ ná mọ́ parí èmi nìkan sì kọ́ gbogbo àwọn òòṣà pátápátá tó ń bá mi gbélé o ti bẹ́ bọ́ra o ti bá wọn mu tí yan gan ó sì ti fòwúrọ̀ kùtùkùtùkùtù ó ti bá àwọn òrìṣà jóbi papọ̀ àdó ti finú lu àdó wọn ti rínú ara wọn ó ti gbóúnjẹ fẹ́gbẹ́ òsáfúnkẹ́ ó ti bá wọn gbàwó rẹ̀ bọ̀ ó ti bá wọn ṣe lákàlàkà kọjá bí odò tí ń gbọ́ mẹlẹgbẹ́ rẹ tó kù lọ àkèrègbè rẹ ti dorí bodò omi ló bù wálé omi ló bù wálé àmọ́ níwọ̀nba àṣẹ́jú péréte tó kù tá a fi kásẹ̀ tutù náà nílẹ̀ mo fẹ́ kọ́ tẹ́tí inú òsàmúngá o òsàmúngá o òsàmúngá o ẹ̀mí ló mọ̀ pé ọ́ mo fẹ́ kọ́ tẹ́tí inú kó o fi gbéyàwó ọ̀rọ̀ mo fẹ́ kó o pe àrò àtọ̀dọ̀fin inú rẹ kí gbogbo wọn forí kóra wọn kán wá bá mi sí ọ nígbẹ́rẹ́ etí kára bí ajere mo fẹ́ kó o gbénu lẹ́kọ́ ọmọ ọmọ yodù tó wù nífẹ̀ẹ́ sórí láti àsìkò yìí tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí lọ ọ gbọ́dọ̀ fojú ríta o ọ gbọ́dọ̀ fojú ríta o torí àwọn ìyá mi àgbààgbà tí ń bẹ lótùfẹ̀ àwọn olókù tí wọ́n fẹ́ bọ́ ní gbólóhùn kódà bẹ́mi tí mo jẹ́ bàbá rẹ bí n bá ń kọ́ má kí mi pẹ̀lẹ́ o dípò pa yọjú sí mi ọ gbọ́dọ̀ fojú rí ìmọ́lẹ̀ kankan títí títí tí ó fi dòórọ̀ la. má sábà ń ké jẹ́ ọmọ ké ni o bá gbègbè bá ń rin jẹ́ kọ́ máa rin ni o ẹyẹkẹyẹ tó bá mu tábà ìwọ fílẹ̀ jẹ́kẹ́ yóò mu tábà àmọ́ bí tọ́ rẹ̀ bá jábọ́ sórí ilé mi ẹyẹ náà di àpasun èmi mọ́ sọ bẹ́ẹ̀ bọ́ bá gbáriwo ọmọdé mọ̀ jáde bọ́ ọ bá wá ń gbọ́ jìgbún jìgbún jìgbún jìgbún nínú ilé agbára àbí tó wàá hàn yín àwọn ìyá mi àgbààgbà ló tù fẹ̀ àwọn ni wọ́n fẹ́ bọ́ ọ ní gbólóhùn gbogbo tó bá sọ fún ọ pátá gbogbo ẹ̀ lọ́rùn tí gbogbo ẹ̀ pátá la sì gbọ́dọ̀ múlò èmi tí mo jẹ́ bàbá rẹ gan wọn gbọ́dọ̀ padà wá hàn yín mọ́ títí táwọn àgbàgbó fi dé tó o ti gbọ́ nǹkan mo sọ fún ọ má jáde o ọ̀ọ́ sáfúngá má jáde o má jáde o dákun o àti rúbọ alára alára ti gbọ́ àsì ti rúbọ ajérò ajérò ti gbọ́ o èyí tá a ṣe fọwọ́rọ̀ gbọ́n àga gbogbo ẹ̀ pátá ni wọ́n tẹ́wọ́ gbà àmọ́ àṣekápẹ́ tuntun lélẹ́yìí ẹ̀fún ò ní fún ọ o. èdè òsì ní dìọ̀ ẹ̀fún lọ́mọ alájẹrẹdẹ èdè lọ́mọ alájẹrẹ òde àtẹ̀fọ́ àtẹ̀dẹ́ olólùfẹ́ ni wọ́n ṣe òsàfúnkẹ́ ọ̀dàjọ lọ ọ̀dàjọ bọ̀ má jáde o ẹ̀fún ò ní fún ọ èmi ò bí ọ. bó bá dúró kẹlẹ́ àgbẹ̀ ọ̀ bó dúró kẹlẹ́ àgbẹ̀ ọ̀ bó rọ̀ṣẹ̀ kẹlẹ́ àgbẹ̀ ọ̀ baba baba o baba baba baba kí ló ń pariwo bàbá dọ́nà bàbá kí ló ń pè kọ̀bá má jẹ́wọ́ kọ̀bá má jẹ́wọ́ wọ́n ní bọ́mọdé bá ń bẹ̀rù òkùnkùn kò yẹ ká bá wí àgbàtagbà tó bá ń takùn mọ́lẹ̀ ló yẹ ká fura sí ṣé bójú ṣe rí rètèmi rẹ ṣe jobi lọ́jà ẹ̀dẹ̀ mo ṣe máa ṣẹlẹ̀ náà rẹ o níwọ̀n tó wá bá mi o sì gbérọ́ lódìdí o gbé kalẹ̀ fún mi oníwọ̀n ń ṣe fàyàwọ́ ìwọ̀n ń kẹ́rù wọlé ò ń gbẹ́rù jáde ò ń wọlé ò ń jáde àsólè lọ́fẹ́ jà èmi wá rú ọ lágbára mo gbàgbára lọ́wọ́ àwọn ìyá mi àgbààgbà tí ń bẹ lójú ìfẹ́ mo gbé ní ọ lọ́wọ́ tán ọwọ́ amágbára náà fi ń ṣiṣẹ́ tí ò yẹ kó o ṣe sọ àmọ̀ pé tá a bá rán ni ní sẹ́kísẹ́ ìsìkésì ló tọ̀ wọ́n gbà ni. èyí ò tiẹ̀ wá dùn mí ìwọ wá mú bọn ó yìn fọmọ tèmi ìbọn ìbílẹ̀ àwọn àmọ̀ pálí tó bá dán wọ́n dán tán ni ẹ mú ẹ kì í ilé ẹranko bẹ́ẹ̀ ló po rẹ̀ àbí sọ́kì hàn sẹ́bi tó di ẹ̀yìn ni bọ́mọdé bá dán wò ẹ̀yìn ó ọmọdé ọgbọ́dọ̀ sí ní pákẹ́ kó wo àgbàlagbà ọgbọ́dọ̀ sí ní pákẹ́ kó wo kọ sẹ́dá náà tí ó sì ní wọ́ọ̀rù tó lùdì òní pẹ́ yòròyòrò ìtò ṣe yìí ojú rẹ̀ ọ̀pọ̀ yòròyòrò. bàbá yẹn ní sùúrù. èmi ló múlùmú jẹ́ ọlọ́mọ sọ bẹ́ẹ̀. bàbá yẹn máa ní ojú rẹ̀ ọ̀pọ̀. ṣèbí mi mo gbéra mi wá bá yín náà. ó ti ṣíjú wọ́ọ̀rùn. ẹ ní sùúrù. ọ̀rọ̀ kí ló fẹ́ sọ fún mi. ẹ máa ní sùúrù kí n ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ fún yín. irú ọ̀rọ̀ rádaràda wo. ẹ máa ní sùúrù kí n ṣàlàyé fún yín ni. ẹ kàn sọ pé iṣẹ́ tí mò ń ṣe kí ni yàtọ̀ iṣẹ́ tí mò ń ṣe àti fàyàwọ́ ṣé kìí ṣe the same thing ni. kò ní dáa ah! fẹ́nu tó fi sọ bẹ́ẹ̀. sórí bó ṣe ń sọ̀rọ̀ inú rẹ̀ ah! sì ń bí mi bó ṣe ń sọ̀rọ̀ ṣe lòún rìn mí ní jàgé o ti ń rìn mí ní jàgé má jẹ́ kí inú bí mi o. bàbá calm down ah! sẹ́ àgbàlagbà kọ́ ni mí ni. kí ló ṣe ń. sórí rẹ burú mi ìwọ dojú ìbọn kọ èmi sẹ́mi tẹ́mi morúkọ tí mo ń jẹ́ ìbá tẹ́mi gbé ní ọlọ́wọ́ tí mo gbórúkọ àwọn ìyá mi àgbààgbà sí ọ̀ka ni mọ́lẹ́sọ lórúkọ tí wọ́n ń pè ìbọn òkùrù pàjìgà lórúkọ tí wọ́n ń pè ẹ̀tù òsùnmọ̀gbọ́n. ṣe tádànù aṣàlàyé fún ẹ onídàára. ṣe tádànù. ẹ pa. fúnkẹ pẹ̀lẹ́ wọn ronú hmm. òjì á máa dúpẹ́ bọ́lá òun fi bàbá dààmú wa ká máa gbé bàbá dìgbàdìgbàdìgbà káàkiri ìrònú ò ṣara lóore o ọmọ ń fa ara ẹ̀ sára ni. náà ni mo ní pé kí n wá bọ fún. èmi gan dùn mí dọ́kàn ó dùn mí ju ìwọ gan lọ náà hmm. ló jẹ́ kí n wá kí n wá pàrọwà fún un ro má ro o nígbà tó bá tó dìrọ̀ lẹ̀ èmi náà wá yọjú sí ẹ. ẹ ṣé bàbá ẹ ṣé gan ni. Hmm. bọ́ fúnkẹ́ mi ò rí píkṣọ nǹkan tó sọ yé mi kí gọ́gọ́ sọ pé ó ṣẹlẹ̀ because kò yé mi. ṣé kí n má tán ẹ kí lè gbé ló padà dé o. bọ́ fúnkẹ́ ṣé mo pé nǹkan kò yé mi nínú nǹkan tó sọ báwo ló ṣe mọ̀ pé kílégbe ló padà dé àti wípé kí ni kílégbe fẹ́ padà dé fún èmi àti ẹgbẹ́ mọ̀ pé sítì ni kílégbe ń gbé kí ló fẹ́ wá ṣe ń bìbà àbí iṣẹ́ níbọ̀dé ti sọ fún pé àwọn ni dáadáa ni ṣorí ẹni clue ni pé wọ́n trace ẹ wá bìbà. ṣorí the same sound of gunshot tí mo gbọ́ nígbà tí kílégbe yìnbọn fún mi òun náà ni mo gbọ́ kó tó di pé dáàdì kú. nílé. sórílẹ̀ ayé yìí sórí nǹkan tó bá máa gan ni ó máa ń gbọ́n ju èèyàn lọ few minutes tí ìsídẹ́ǹtì yẹn máa ṣẹlẹ̀ òun ni dáàdì wa bá mi nílé agbára tó dẹ̀ sọ fún mi pé àsìkò táwa yìí kò sí anything tí mi ò bá gbọ́ mi ò gbọ́dọ̀ bọ́ta kó nílé agbára yìí pé kódà káwọn máa pariwo orúkọ mi mi ò gbọ́dọ̀ bọ́ta títí tásìkò yẹn máa fi tó kò pẹ́ ni mo kàn gbóhùn mọ́ pàtó máa yá ni mo rí pé dádì ti kú. kí ló gbé egin kí la fẹ́ ṣe sọ̀rọ̀ máa yí ibà kí la fẹ́ ṣe sọ̀rọ̀ máa yí ibà. ah really. yes. ẹ kú jọ pé àǹtí fúnkẹ́ wọn ti dáná fẹ́ ṣe báyìí lóúnjẹ wọn mi ò ní appetite. again bẹ́ẹ̀ ṣe láàárọ̀ iná ni tí mo dáná tó jẹ yẹn waste ẹ̀jẹ̀ tí mo gbóúnjẹ yẹn fẹ́ lómi. àǹtí ẹjọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kó má fi ìrònú ṣe ra wọn léṣe. wọ́n ti gbọ́ ẹṣẹ́ ẹ máa lọ ó máa jẹ́. ẹ ẹ Fúnkẹ́ kí ló dé wọ́n sọ pé ò jẹun láàárọ̀ náà kí ló ṣẹlẹ̀. mi ò lè jẹun. no you don't trend like this. ó agogo àánú la mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ àgbàlagbà ní dáàdi dóò ikú tó pa wọn ò mọ́ wa nú stop na. mo fòkun ẹrí o tó fọ sàwẹ́sẹ̀. ẹ ra mi ẹ rọ. kẹsàn-án. kàá mélòó ni gbogbo ìjọba yẹn. ok ma. ọmọdé ṣe máa ń fọṣọ ni àtẹ̀wọ̀n ń fọmú mi ṣeré ẹ kó sínú aṣọ báyìí. ó kó sínú aṣọ. bẹ́ẹ̀ ni mà. níbo ló ti rí. inú aṣọ bímbọ mo ti rí mà. aṣọ bímbọ. bẹ́ẹ̀ ni mà. ló ti rówó bẹ́ẹ̀ ni. Ah. Abímbọ́lá bímbọ. kọ́mi. níbo ló ti rówó. Aboki Alpha. I don't buy pepper today, I will come tomorrow. Eka so. Come on, wetin make this girl dey delay us like this? Yeah, la je je ji. Báwo la je ṣe fẹ́ wá tẹ bá sùn? Ah, ah ọmọ Kelegbe na you keep us for here, no be she o. Aboki, good afternoon o. Una she dey come so ẹ má bínú pé mo pẹ́ dé mo sáré bá mo sì ṣe kọ̀kọ́ lórí ṣọ́ọ̀fù. bọ́lá ìbọn máa pé we work with time no time to check time. ẹ má bínú ṣe rẹ̀ pé gbogbo ẹ ti gbọ́ sí rush rush ni ọ̀rọ̀ tí mo sọ lórí fóònù lẹ́ẹ̀kan yẹn tẹ́ni pé kí n má sọ lórí fóònù àfi ká ríra ó ní pé ọ̀rẹ́ mi kan wà dáàdi ẹ̀ ṣẹ̀dé láti amẹ́ríkà ni ó dẹ̀ ṣúọ̀ fún mi wípé ó máa kó dọ́là wá. Ah, nǹkan tó ń sọ fún wa nísìnyí pé ọ̀rẹ́ ẹ̀ kan wà dáàdì ẹ̀ ṣẹ̀dé láti amẹ́ríkà ni àti pé bímbọ̀ mo fẹ́ jẹ́ kó o parọ́ fún wa o nǹkan tó bá rí òun ni kò sọ fún wa ṣé wọ́n fún ara ẹ̀ ṣó fojú ẹ̀ rí àwọn dollars yẹn àbí ọ̀rẹ́ ẹ̀ ló sọ fún ẹ ní wípé dájú òun kó dollars dé láti amẹ́ríkà ni. ọ̀rẹ́ mi ò sọ nǹkan kan fún mi o mi ò dẹ̀ fojú ara mi rí dollars bó èmi náà kì í ṣọmọdé yẹn mo rí àwọn extra things tí dáàdì ẹ̀ kó wá bíi diamonds bíi gold aside from yẹn tí dáàdì ẹ̀ gan kó wá àwọn ìyẹn tí mọ́mí ẹ̀ ní náà ó sì pọ̀ nulẹ̀ tá bá ka gbogbo ẹ̀ pọ̀ ah ẹrù ńlá ni o kò sì bá lọ sọ́dọ̀ wọn báyìí mọ́mí ẹ̀ máa wọ góòtù tí wọ sẹ́sẹ̀ wọ sára kò síbi tọ́ọ̀kì kókó òtínúlé wọn. ó ṣẹ̀ṣẹ̀ bá wa sọ èyí tó ń jẹ́ ọ̀rọ̀ ni aside from that ìyẹn ìyẹn kọ́ làwa fẹ́ jẹ nǹkan tó fojú ara rí seeing is belief òun làwa ń ta sí o ti sọ fún wa ní wípé ò fojú ara ẹ dollars and aside from that one tí dáàdì ẹ kó dé mọ́mí ẹ náà different kind of girls and diamonds right. yes sir. that's lovely kó tí mo fẹ́ gbọ́ nìyẹn. o one. Hmm. gold yẹn náà jáwọ́ tó bá tẹ̀wọ̀n mi ò dẹ̀ fẹ́ ká gbàgbé wípé àwọn tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí wọ́n náà ṣẹ̀dé láti amẹ́ríkà ni èyí tó túmọ̀ sí wípé ẹrù máa wà nínú ilé yẹn hmm. dollars máa wà níbẹ̀ àlàyé hmm. ẹ jẹ́ ká wọlé kanlẹ̀ síbẹ̀ ẹ jẹ́ ká lọ yẹ̀ wọ́n wò. Bímbọ́ mo rí pọ́rọ̀ tó ń sọ ìdá ẹ lójú dáadáa a máa strike lọ́la with immediate effect a dẹ̀ máa ní ìdá ọ̀fẹ́. Ọlákẹ́ ọlá ti yá jù àti pé irú òpin wo gan lẹ need a máa fẹ́ kó wà pẹ̀lú ọ̀rẹ́ yẹn lọ́la tẹ́ bá ti ń bọ̀ láti tutorials so that ká lè ní access mo mí ní easy access sínú ilé ọ̀rẹ́ ẹ̀. bó wá ìtẹ̀sí fẹ́ kí n wà ń bẹ̀. bímbọ ìwọ ló mọ̀rẹ́ ẹ̀ àwa ò mọ̀rẹ́ ẹ̀ ẹlòmíì lè lọ wọlé kó lọ forí kò àmọ́ tí o ti wà pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ ṣe ń bọ̀ láti tutorial yẹn wàá ti máa fún wa signal tẹ bá ṣe ń wọlé àwa kò máa wọlé tẹ̀lé yín ni o mọ̀ pé àmọ̀ rẹ̀. ọlá àbí. ti lọ. ẹ guys. bàbá. ẹ jágbéra ẹnikẹ́ni tó bá ta fèlèfèlè pẹ̀lú owó ẹ̀ kí ló máa ṣe. ẹyin boys ẹ gba ojú ẹ. Spencer wá ta fèlèfèlè pẹ̀lú owó kí ló máa ṣẹlẹ̀. fèlè kèlè kélégbé ò ṣe é ẹni mi kélégbé ara ẹ̀ ló mì agbára ń bẹ oògùn ń bẹ jàgùdà pálí pálí ọlọ́kọ́lọ́hún kígbe kò ṣe é mú kò ṣe é pa òdìgí àràbàràbàràbà tápá ò lè ká. Hey ṣerú akátá kákátá pẹ̀dìyẹ kó tún pẹlẹ́dìyẹ èèwọ̀ ni o àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu kele kele kele kele kele kele kele kele kele kele kele kele kẹlẹkẹlẹkẹlẹkẹlẹ owó ọwọ́ rẹ yẹn o aṣọ ọrùn rẹ. ẹ kú lé o alo wa nle o. abosi. ṣe move. bàbá bàbá. padà lẹ. o fẹ́ padà ní kílẹ̀ ṣe o kò fẹ́ lọ kọ́lọ́pàá. mi ìgbóyà kankan mi ìgbóyà kankan. Ah. ẹ̀yin tẹ́ bá ní wọ́n tẹ̀. wọ́n bá wù kọ́sùn kọ́kọ́. kọ́sùn kọ́kọ́. o fẹ́ sọ padà. padà. ẹ bọ́ sílẹ̀ báyìí ṣe ti ojú mi ẹtí yìí ṣàjà rẹ ojú mi lẹ́yìn ó bẹ̀rù èwo ni yín ló máa ń bá ọdún mọ́ ó bẹ̀rù bọ́ ó bẹ̀rù bọ́ ṣé eré lónìí ò bá wa ṣe mí bá eré lónìí ò bá wa ṣe mí bá máa mú wa wọlé o. ṣe dá ìwọ kàbá ni. owó ẹ̀yìn owó ẹ̀yìn owó ẹ̀yìn owó ẹ̀yìn sẹ́ dìde dìde dìde dìde kò fẹ́ dọ̀ fúnlẹ̀ dìde dìde dìde kò fẹ́ dọ̀ fúnlẹ̀ dìde. ṣé o ń ṣáájú o ń ṣáájú. gbariwo yín ariwo yín pa o. wèrè ń ṣe ìyá wèrè ń ṣe ìyá ẹ̀ nì. alẹ́ dákẹ́ sí i ariwo yín pa o. dákẹ́ dákẹ́ dákẹ́ ọ̀tẹ́ ìgbàlálejò kí ló yẹ tó ń gbọ́. èmi kélé péré kí ló yẹ tó ń gbọ́. òfẹ́ mọ̀ ọ́. yín sẹ́ẹ̀ àwọn yín pọ̀ o ò pọ̀ jù. bẹ́ẹ̀ tẹ́ ẹ gbà lálejò. erégbèrè gbà yín lálejò. lórí ẹ̀ náwó ẹ̀rẹ́jà ẹ̀yìn bẹ́ẹ̀ bá jẹ ká. Spencer Alpha. ee ee dábàá ti ní o tó ẹ máa dákẹ́ lẹ́ẹ̀kan tẹ́ ẹ máa dákẹ́ lẹ́ẹ̀kan máa pa yín lẹ́ẹ̀kan ayé bẹ́ẹ̀ bàjẹ́ ní ó yẹ dákẹ́. wèrè tún rò wọn. ẹ ẹ ẹ wà góòdì tó kù sí lẹ́gọ̀. ó ti tó púpọ̀ iná lè léyìí. Ah, ah, mọ́mí mọ́mí góòdì wà lé ẹ wọlé ẹ kókó ìdájọ́ ṣé ọmọ góòdì wà ní. Ah, àwọn ni mọ́mí ni ọwọ́ mọ́mí ló wà parọ́ lọ́mọ sọ pé mo pẹ́ máa wọlé ni àbí tó bá yẹ mo pẹ́ máa wọ ní ìgbé lọ àárọ̀ ìwé ẹ̀ṣẹ̀ kò gbẹ lọ sí báńkì ẹjọ́. mọ́mí wa kò ní dààmú yàrá yà yín o ṣé lè bú kú ni yín ni àwọn wọn láti máa gba góòdì ẹ̀yin wọn gbé góòdì lọ sí báńkì akíndé ẹgbẹ́ kan àkọ kí ni àwọn jẹ́ ọ̀rọ̀ náà báyìí ṣé ìnáwó jíǹde ni ah, ẹ̀kọ́ kò lọ báńkì ah, ṣé ẹ fẹ́ kí wàhálà àti wàá já sásọ. àwọn ọlọ́ọ̀dẹ́ ni ọ̀rọ̀ já sásọ ah. yóò nígbà kò dẹ̀ ní dáa fún yín bẹ̀ ṣe ẹ má sọ bá ṣe kò ní yẹ yín bẹ̀ ṣe wà yìí dáa fún ẹ. ẹ̀yin ti ta fèlèfèlè kẹlẹ tèmi á gbé yín ìyá yín kó góòlù lọ sí báńkì gbà tó wọ́n pè mí kéré gbé fẹ́ wá gba ẹ̀tọ́ mi lọ́wọ́ yín ẹ̀ sórí rẹ sẹ́ wọ́n ti dé omi dáadáa ojú mi tó orílẹ̀ èdè ò tún padà rí mọ́. Oya ẹ dákẹ́sẹ̀, bẹ́ẹ̀ ṣe dákẹ́kẹ́ kúnlẹ̀, dójú ẹ òní ṣe orí ni ẹ dẹ́kẹ́ a sì ká nípa mi ni. ìyá yìí góòlù dà mo ní góòlù ìdà sẹ́ẹ̀ mo ní góòlù ìdà. dákẹ́ dákẹ́ ìwọ dà dákẹ́ dákẹ́ bàbọ̀. mo ní. Èwo. Ẹ̀sìnbà. Spencer. Tiger. Bọ́ládéjì. Báyìí kọ́ la ṣe plan ẹ̀. Báyìí kọ́ la ṣe sọ. Báyìí kọ́ la ṣe sọ. Ṣé a akọni àgọ́ máa wọlé? A máa mú kó dàdé, máa mú wọn, máa máa lọ. Àwọn ọ̀rẹ́ mi tó jáde mi nípa yìí náà. Bọ́ládéjì báyìí kọ́ la ṣe sọ. Báyìí la ṣe sọ méje ni wọ́n dárúkọ mọ́ kò ní dá fún ẹ iwájú tiwa ló ti fọwọ́ lálẹ́ bímọ kéréje. ṣe bá ṣe plan ẹ nìyẹn. kéréje you can spray this girl. ní ìbọ̀sọ̀ yára kéréje pàkó tí wọ́n máa pa igbá pápápá kókó pupa kọ́nà kéréje kéréje ò ní ẹ̀pọ̀ màmá ẹ̀pọ̀ o sọ́mọ ah! ẹni sọ́wọ́n lọ bí ni. bímbọ ó rẹ̀ pa àfọ́jú bá pa ah. ṣé mo ní kó má wà ní. àwọn ọmọ ẹgbẹ́ lọ́wọ́. I thought you should be smarter than this. ẹ náà bẹ̀ fọ́ ewé ni wẹ̀yẹ. What are you waiting for? o tún pẹ́ lọ́nà o. ẹ wo ẹ wo ikú tó ń pààyàn ah. ti ṣètò o ti kílọ̀sì o adákẹ́ o fún adákẹ́ o wà fọwọ́ dà o fọwọ́ dà fún wa àdàmọ kẹrẹgbẹ ẹdẹkẹ ikú tó pọ̀ ìwà nù lẹ́yìn o kò á pẹ yín náà ẹdẹkẹ o ẹdẹkẹ o ẹ fọ abalẹ ká kó nǹkan tá a kó ìyè sáájú wàhálà ìkí má o ìwọ kó mi ẹsẹ̀ mi kó mi ẹsẹ̀ mi má pa ìyá mi o. ẹ kọ́ ìyá mi ọlọ́mọ fẹ́ gbẹ́jọ́ ṣùkúrò lọ. má wá síbi ẹsẹ̀ mi má wá síbi ẹsẹ̀ má pa ayé ẹ fẹ́ bàjẹ́ ṣá. dáàbò wẹ̀rẹ̀ sọ̀rọ̀ lókùn kó wá wọ̀ mi kí n má kó gbélé yìí kí wá wá ṣe ń bí. bàbá mi jà sí góòlù wèrè lélẹ́yìí ni. ó ti ó ti láìkì kan ju ogiri. èṣù máa lálejò ni kò sáàyè fún góńgó orí imú rẹ̀ ń kọ́ tá a bá níyá mẹ́rin o. ṣẹ́rin lóòótọ́ ni bí ìbọn fẹ́ náà rẹ̀ jẹ́wọ́ pé òun ni agbódegbà ọmọ olè kó tó pa á lérò ọkàn tèmi pẹ̀lú ọ̀rọ̀ tá a gá àwọn olè yẹn sọ wọn ò fẹ́ kí bíbọ̀ túmọ̀ láṣìírí lọ ṣe pa á. madam à ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ bọ̀ ṣé ẹ lè sọ fún wa nǹkan tí olórí àwọn ọ̀gá olè yẹn sọ gangan. wọ́n ní kò yẹ kí bíbọ̀ fara ẹ̀wọ̀n bóun mọ àwọn rí ó fi ọṣẹ yí rẹ̀ ó tún fẹ́ fi yá wọn. ẹ eh, madam ẹ má ẹ má sọ fún mi ẹ calm down ṣé Bímbọ́ ti máa wá síbí báyìí tẹ́lẹ̀ ni. ó máa wá síbí báyìí dáadáa eh. kò sígbà tí Bímbọ́ kanlẹ̀kùn géètì wa tá kì í ṣí fún kódà bí ọmọ ní mọ́mì ṣe mu. madam ẹ farabalẹ̀ ṣeré ẹ ní láti ké gẹ́gẹ́ bí àlàyé tẹ ṣe ìgbà tí dáàdì dé láti Amẹ́ríkà ṣé Bímbọ́ wà ń bíbá ẹ lọ́jọ́ yẹn. ọjọ́ tí dáàdì dé láti Amẹ́ríkà Bímbọ́ wà nílé wa lọ́jọ́ yẹn kódà ojú ẹni dádì ṣe fún mọ́mí ní góòdù tó ń bá wọn rà bọ̀ láti Amẹ́ríkà. kò sí wàhálà Sharon ẹ fọkàn balẹ̀ kẹ̀dẹ̀ calm down tí a bá tún ní any information a máa ní láti pè é ẹ jọ̀ọ́ ẹ ní láti wà available fún wa kò sí wàhálà ẹ̀yin lè máa lọ. ẹ ṣe bí ọ̀pẹ̀lẹ̀ ṣé ẹ fẹ́ pé àti rí fat lórí nǹkan tá à wà wọ́n láti jẹ́ pé Bímbọ́ yìí máa jẹ́ informat fáwọn Kélégbé. I think so too. I think so too. ẹ kà pé ambulance let's let's move. ìyálájé ẹ wá wọn kan guys ẹ gbé bọ́lẹ̀. ìyálájé. bímbọ́ ọgbọ́n mi pé kí ló dé tó bímbọ́. ìyálájé ẹ calm down ẹ calm down. bímbọ́. ẹ calm down. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ bímbọ́ ah! ọmọ tí mo tó lè ṣe wàhálà lè ní bímbọ́. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ ọlọ́pàá ti bá mi lọ. èmi kọ́ ah, èmi kọ́ kélégbé ah. ni kélégbé ló pa ọmọ yìí yes investigation tá a ṣe ó jẹ́ ká mọ̀ wípé ọmọ yín ló máa ń fún àwọn kélégbé ní gbogbo details báyìí máa lọ ń rọ̀ bílé olówó so kélégbé ló pa kò ń ṣàwà. kélégbé particularly ọmọ yẹn tó bá ní òun ló lè ṣerú nǹkan tó ṣe máa nírọ́ ni torí nígbà tí mi ò sí nàìjíríà gan ọmọ yẹn á ti dààmú mọ́tò bí mi ṣe wà lọ́hùn mo máa tó fi nǹkan ránṣẹ́ sí i. jìnnìjìnnì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń ṣèwà lára mi. Foríjì òun mo least expect ó lè ṣe irúkọ báyìí. ká ló pé mi ò sí nígbà tí ọ̀rọ̀ ẹ̀ ń ṣẹlẹ̀ ni tó padà sọ fún mi pé ọmọ yẹn ló ṣe máa nírọ̀ ni ọmọ yìí sẹ́yà láti dààmú ọmọ tọ́ àwọn parent gbà tí mo ti gbọ́ pé irú ilé báyìí ló ti wá pé irú àwọn èèyàn báyìí ló bí mo ti wòye pé òkè ká máa ràn lọ́wọ́. Ah! ẹ pẹ̀lẹ́ fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan sí nǹkan tí mo kàn fẹ́ bi yín ni wípé ta lẹ tún mọ̀ pẹ̀lú ẹ̀ àtàwọn ọmọ yín torí àkọlù dídí lọ sí skul wọn ká ló máa investigate àwọn ọmọ kékèké ẹ̀yin náà lè lè enlighten wa mọ̀ lórí gbogbo mátà ẹ̀ so ẹjọ́ sà àwọn ta lẹ mọ̀ mọ́ wọn. àwọn mẹ́rin náà lọ́jọ́ ń kóra wọn ká àwọn ọmọ mi méjì tọ̀míwá àti ẹ̀ ó tán. Mm-hmm. Hmm. Um, okay ẹ má wọrí àwọn ọlọ́pàá á wà lórí iṣẹ́ yín hmm. a dẹ̀ fi ń dá lójú pé àtúnídúró àtúntẹ̀síwájú. we are going to get to the root of this matter. Ah, ẹ wà lórí kí ni lórí kí ni ìkà ní o ẹ sọ mi lọ ṣé kò ṣèbìnrin kan ní ẹ lè fẹ́ look into it look into what tí wọ́n ti pọ̀ ọmọ mi lọ́wọ́ ẹ ṣe wá sọ fún mi pé ẹ máa ṣe kí ni ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín tí ó bá ti kú ìyá ẹ̀ ṣàwálé àbí kò sí ìyá ẹ̀ lẹ́ni ẹ lọ ọ̀rẹ́ sí ìyá ẹ̀ ṣé ẹ fẹ́ sọ fún mi pé ìyá ọmọ pé ọmọ òun jalè ṣé ẹ fẹ́ sọ fún mi pé ìyá ọmọ nípa ẹ̀ ìyá tó rọ lọ sí sùn ọmọ jẹ́ mi nílé jẹ́ kí n sọ̀rọ̀ náà ìyá tó rọ mẹ́ẹ̀ lọ sí sùn olówó ṣé kò yẹ kẹ́ ẹ sí mọ̀ pé ó rọ ọmọ ẹ̀ pé kó lọ máa fi mú fúnlẹ̀ ni lọ́mọ tó jẹ́ pé nílé àwọn ọ̀tọ̀ mi wá d same people tó wá sí ilé wa pa ọmọ mi lọ́wọ́ yìí àwọn tí lọ jalè bẹ̀rẹ̀ àìmọye àwọn ọmọ sukùl wọn kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n sọ pé àwọn èèyàn yìí náà lọ́tún pápá wa jalè lé wọn. ṣé mo bóyá ìyá ẹ̀kọ́ ló ń kọ́ ni ẹ mo bóyá ìyá ló fún ló fi sí sukùl àwọn ọmọ olówó tó lọ kọ́lé máa gbé fún méjì wá fún wọn pa mí lọ́mọ wá sọ pé kí madam madam ìyálájẹ ẹ wo ó ti sún mi Ọlọ́run ó ti sún mi pátápátá ah, gbogbo nǹkan tí bàbá ní kí n ṣe gbogbo ẹ pátá mo ti ṣe ẹ bọ mi ò rí any changes rárá rárá mi ò gbọ́ pé mi ò gbọ́ pa ẹ ẹ̀yin dẹ̀ pé ìrètí pípẹ́ ó máa ń ṣọkàn láàárọ̀ ẹ̀nẹ́ ah, ah, mo ti try try try mo ti try kí ló ṣẹlẹ̀ àmúrẹ̀ṣẹ̀ wà yìí mo mọ̀ mo fi lélẹ̀ mo mọ̀ mo fi lélẹ̀ mo kó lọ́dọ̀ àwọn parents mi pé òkè mo fẹ́ wá ọ̀zọ̀ àsọmọgbọ́ ẹ̀ kí n ti ẹ̀wọ̀ gbóró lọ kémi náà ti ẹ̀ ṣe kí báwọn ẹgbẹ́ mi ṣe máa ń ṣe kẹ́mi ti wà nílẹ̀ at the end of the day ṣé máa padà sílé bí mo ṣe wà wọ́n máa ní à ah, bó ṣe lọ ló ṣe padà bọ̀ wálé kó ló máa ṣe tèmi bẹ́ẹ̀ ẹ wo gbogbo ara rẹ̀ ń gbàdúrà kó lọ́n jẹ́ ká kéré òkú délé ẹ eh? ó ti sùn mí ò wàá gbàdúrà pé tó bá máa padà débẹ̀ kó débẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oore ni. jẹ́ ń béèrè béèrè kan ṣé bó sọ pé ifá tí babaláwo yẹn dá fún ẹ Ògún Dábèdè ló dá. ifá tó ń dá fún mi ifá Ògún Dábèdè. ẹ wá o Ògún Dábèdè ṣé kìí ṣe ifá olè nífà Ògún Dábèdè. olórí olè ẹ kí ló dé tó máa wá dárúfà yẹn fún mi ṣé èmi wá èmi wá dólè wò àwọn ò lè jalè i'm too premium for that shit mo premium gan mo ò lè mo ah no no no ah, ẹ má lọ bẹ ah, kí ló ṣẹlẹ̀ ẹ bá lásán ìdílé náà mo lọ school tó mo ah no ah, ẹ má máa wò pé mo rí ah yálàjẹ àbọ̀ i'm too premium fún gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn. ìwé iṣẹ́ tiẹ̀ o ti orí pé o ti la kò tí ì la dáadáa wa òun sì máa ń la dáadáa gbogbo ọwọ́ ẹ̀yìn báyìí o premium láti wájú kò sí ṣọ́ọ̀bù alágbó ṣé gbogbo àwọn nǹkan tí mo tọjọ pẹ̀lú pé kò sí nǹkan kan bí yẹn tó bá ń gbọ́ ibú owó èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ o ìdí ẹ̀yìn náà mo ti là ìtẹ́lẹ̀dá mi yàn òun ni mo ń ṣe ìtẹ́lẹ̀dá yàn ló máa tètè lọ gbájúmọ́ àjẹ́bẹ̀ o máa ṣerú ẹgbẹ́ ẹ̀ níbi nílùú tó wà. àyàn máa sọ̀rọ̀ báyìí wọ́n ní pé mo wá jókòó sí ṣọ́ ẹ ti ń lọ fáàjì. o pírímíọ̀mù ló wá jókòó tí mi ń bíbà. ẹ ti ń lọ fáàjì. àwọn ẹgbẹ́ tó pírímíọ̀mù ọ̀gá iléeṣẹ́ ni wọ́n ọ̀gá báǹkì ni wọ́n o premium. àṣẹ ibi mi wà ní ẹ ti ń lọ fáà ẹ ti ń tà mí ẹ ní sùúrù náà. èrò tẹ́lẹ̀dá ni irọ́ tí mo sọ ni wípé kì í ṣe kán ní kó lọ máa jalè o ṣó mọ̀ pé ẹni tó bá ń ṣe àfọwọ́rá hmm. tó ń mú nǹkan bí báyìí tó ń mu mélè tó ń papọ̀ tó ń bèrè ju tó di tiẹ̀ hmm. sọ pé ó lè làwọn ayé máa pè é ká lo jìbìtì ká ṣàfọwọ́rá ká fi rọ́ ká fẹ́ tán gba nǹkan lọ́wọ́ èèyàn ìfẹ́ wò dáa. ìyálàjì tí bá gbọ́ yín yé dáadáa tí o ṣe pẹ́ sọ pé kì í ṣe fún wa náà before one night kí n máa gba nǹkan nìkan. ibẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ kó tó ṣe mú lọ sí next level. ah mo ṣe mo ti sọ ṣáájú mo ah no ah mo ah ah mo lọ ah, ah ah. ẹ padà lọ sọ fún bàbá ẹ pé báǹkì ló ti fẹ́ ṣiṣẹ́ pé kán fún ẹ ní tó máa fi lọ bẹ̀rẹ̀ iṣẹ́ báǹkì láàárọ̀ ọ̀la kó dọ̀gá wọn bẹ̀ wèrè ń ṣe wèrè wo bí ṣé wàá gbé tọrọ o jẹ́ tètè lọ pa àwọ̀ àti ọ̀dọ̀ sí ní ẹ̀kọ́ tó máa pọ̀ fẹ́ ṣoríire nílùú tó wà kó tètè lọ mú nǹkan tí fa ẹyàn kó tètè lọ mú bí iṣẹ́ tó bá dẹ̀ eh, ti decide tó mú lọ́kàn pé o fẹ́ ṣe kó jẹ́ mu. Eh, yàrá jẹ́ ẹ má bínú ẹ má bínú eh, mo mọ̀ pé ẹ lè ṣì mí lọ́nà òdì at least lọ but tí n bá tiẹ̀ ní kí n ṣe irú nǹkan báyìí mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo ń ṣe bad boy mi ò mo ò ládàá débi tí mi ì lẹ́nìtìn báwo ni ó ṣe máa wá ṣe mi ì lẹ́nìtìn. tó bá ti rẹ́dì ó láwọn kan tó ń ṣe iṣẹ́ yẹn tẹ́lẹ̀ tẹ́mi mọ̀ hmm mo ní irinṣẹ́ irinṣẹ́ wọn wà lọ́wọ́ mi wọn sí ilé wọn travel ni wọn tó dé mo lè sáré yẹ kó lu kó pa nǹkan tó kó pawó tó nípa kíá kò dẹ̀ fẹ́ mi kọ́ ti tèmi tí mo ya irinṣẹ́ màá gba irinṣẹ́ yẹn màá gbélé ẹ lọ́wọ́ kán tó dé wàá lò kó bá ti lò tán màá dá padà síbi tí mo tọ́jú ẹ̀ sí tó bá ti decide lọ́kàn ẹ̀ pé o fẹ́ ṣe ni mo wà ń bì. èmi ò mọ ìwọ sọ bẹ́ẹ̀ o. méjì. Simbi owó tiẹ̀ lélẹ̀. tó pé. mi ò ní láti kà. but um, Simbi o hmm? ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. So gbogbo owó tí mò ń kó fún ẹ tó ń gbà lọ́wọ́ mi mo ò rí fẹ́ lára ẹ̀ yes owó tó ti gbà lọ́wọ́ mi ó tó owó tó lè fi upgrade business ẹ yìí at least parada tó ń ta wọ́n sọ pé okay the same line of business ló fẹ́ wà nù ẹ̀ ó lè upgrade sí àwọn imported wines whiskey brandy ó ti yẹ mọ mọ kàn wá wò pé pẹ̀lú gbogbo owó tó ti gbà gbàràgà ló ṣe ń ta sima apartment ló ṣe wà kí ló ṣẹlẹ̀ síbi. Dèjì o ṣe òkú ọpọlọ wọ́n lè wo pé bóyá owó yẹn ò nífẹ̀ẹ́ Clara mi bọ̀tẹ̀ mi lè mímọ̀ pé ó nífẹ̀ẹ́ Clara mi toró yọ lára ọmọ mi ṣé gbogbo tẹ̀ ń fún mi yìí mo wò pé kí n má ní kí n kó irin méjì bọ̀ náà pé kí n face business mi kí n tún máa tọ́jú ọmọ máa wà difficult dẹ̀ hmm. mo ṣe ní kí n kúkú channel gbogbo ẹ̀ towards ojú kan tí n bá ṣe yẹn tán mo lè ṣe tó wù mí o ní education ọmọ mi o mọ̀ pé ọkàn tí mo bí nìyẹn mi ì dẹ̀ fi báyọ̀ ṣeré n dẹ̀ fẹ́ kí o ní good and quality education èmi ò kájú primary six lọ ṣé torí mò ń sọ òyìnbó ebi torí bí èèyàn ṣe ń mix káàkiri mọ́ gbogbo èèyàn ló fi jẹ́ kémi náà gbọ́ tátàtà tí mo gbọ́ mi ìkájú primary six lọ ni mo ṣe rò pé kí n invest gbogbo nǹkan tí bá ní sínú education ọmọ mi gbogbo ibi tó bá lóun fẹ́ káwé dé nílé ayé ni màá ràn school tó dẹ̀ ń sí four fifty lọ sọ per term. four fifty. tẹ́ẹ̀mù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó jẹ́ one million three fifty kò tún wá mọ́wọ́ exercise books àbí textbooks tó máa ń nìkan rà o kò tún wá mọ́ owó pé ó ń wọ mọ́tò lọ skulu tukani ní yí ẹ̀hún nìkan bíi two million ni máa ń tọ́jú sẹ́gbẹ́ kan fún kò tó fà nìyẹn. Ah, Simbi ṣé yunifásitì àwọn òyìnbó lọmọ yẹn lọ ni. àìrọ secondary school mà ló ṣì wà. secondary school ló ti ná àdúró owó yìí. ìdí ẹ̀ ni wípé mi ìfẹ́ kó kàn lọ bóyá bíi public school ayé àtijọ́ ni public school máa ń níyì ìgbà yẹn táwa máa ń kẹ́kọ̀ọ́ tó dáa àmọ́ public school ayé ìsìn most of them were really were well monitored ni mo ṣe òpókè tó bá lọ sí school olówó tó àtàwọn ọmọ olówó one class àwọn tí bàbá wọn ní big big companies kó nǹkan tó ṣe tán ó ti máa máa mọ ibi tó fẹ́ wáṣẹ́ lọ sí àbí pé àdáde ọ̀rẹ́ mi ló ní company buy dáàdì ẹ̀gbọ́n mi ló ní company buy dáàdì kìnnìkan ló ní company buy. wọ́n á ti tètè máa ṣe gbogbo yẹn lẹ̀ kó tó jáde ní school so ọkàn mi náà àti balẹ̀ pé òkè tó bá kún school níbi tó fẹ́ ti lọ ṣiṣẹ́ mo ṣe kókó ṣe ìṣetán kó graduate kàṣà á máa wáṣẹ́ á lọ máa fi bẹ̀yàn kan ẹ̀kẹ́ nìkan ó mọ̀ kí mi náà ó fún mi mo mọ̀ kí mo beautiful now káwá ni mo kàwé mọ́ ni ó yẹ kí bàtà mi máa dún kà ní organisation kan ni kí n máa ṣiṣẹ́ ní báyìí insurance company kan àbí bóyá mm, báǹkì kan tó tó jẹ kí n bóyá branch manager ní bá jẹ́ but here am I local rapper so mi tiẹ̀ fẹ́ kí ọmọ sórí kó sọ fún mi pé kò sówó báyìí mo lè ya owó ní cooperative mo lè ṣe ẹni mo lè gbárùn torí ọmọ kọ́ mo ṣáà ti kàwé kó jẹ́yàn láyé tèmi ni. yes uh, Simbi èròǹgbà ẹ̀ dà náà wọ́n ibi tó ti ń tọ́jú ọmọ ìwọ náà má gbàgbé láti tọ́jú ara ẹ̀ mójútó ara ẹ̀ èmi náà mọ̀ pé àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la wa For my gbàgbé ara ẹ it's alright tó bá need help In pàtó owó tó bá dé advice náà just give me a call. sure ṣègùn kan o ò mu drink ẹ̀dẹ̀jì. mi ò wà ní mood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 ó mọ bí mo ṣe ṣe ìgbìyànjú tó lórí ẹ̀ ṣé torí mo sọ fún ẹ pé skul olówó lọmọ mi lọ ó wá sọ ọmọ mi di agbódegbà láàrin àwọn ẹgbẹ́ ó fi mọ àwọn olówó láàrin àwọn tọmọ mi ń tẹ̀lé tọjọ́ ń bá ṣọ̀rẹ́ ní skul kó lè lọ máa rọ́ọ̀bù lé wọn ìwọ ah ní ìtọ́ṣe yìí dèjì ní ìtọ́ṣe yìí ó ò ní ṣe irú ẹ̀mọ́ tó máa fi kú ayé tí ẹni sí fún ẹ láti ṣe mímọ́ tó ní bí mo ṣe ń kú òbí báyìí ọlọ́pàá ló ń bọ àgbẹ̀ ẹ̀ gbogbo bí kíbi tó bá wọlé sí wọ́n á wá ẹ jáde èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ wàá mọ́rú èèyàn tí mo jẹ́. fire. Ah! tọ́lú lọ́wọ́ mi ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta <laughs> ọ̀rọ̀ mádìyẹ yín ọ̀mà wòdì wèrè yá àtọ̀ wọ̀ bíi ló máa ṣà lẹ́yìn ẹ̀yin ìṣẹ́wérí lásánlásán yìí ó sọ fún wọn Okay èmi gángan òró ti sọ fún ẹ ẹ pé ifá tó dá fún ẹ lọ́jọ́ sí ifá ògùn dábèdè tó dá fún ẹ ní ètútọ́ fún ẹ ni wọmi sórí bàbá tó bí mi lọ́mọ babaláwo ni àìtó ògùn là ń sọ́ndè mọ́rùn kí tinú máa gbé tinú kí tìta máa gbé ta ìwọ ṣe àrùn pọ́n nígbà tí máa kọ́wé rè kọ́rùn kẹtó mọ̀ kí mo lóògùn ni. sọ̀rọ̀ dákẹ́ ọ̀gbẹ́ni ẹ dákẹ́ ṣé òun wájú yòó tó wà ní èmi kélé pé ni oníbàbá àti ẹ̀jẹ̀ babaláwo. <laughs> má dẹ̀ dá sẹ́ríà fún ẹ o. èmi. olùpẹ̀ mọ̀ pé o olùpẹ̀ mọ̀ pé o ogun o ogun o ìbọn ẹ̀rọ ìwọ́dà o. <laughs> siri o mọ̀ mi dáadáa ni ṣé o ti gbàgbé pé wájú ẹ̀mí kélégbé ló wà lẹ̀ ẹ̀mí kélégbé tí baba ńlá kò bọ́ bẹ́ẹ̀ nìkan ò lè gbé ẹ̀mí kélébé tí òṣèré fara wọ ẹ̀mí tìrìtìrì jáwọn láyà láàrin ìlú tí ń dẹ́rù bọmọdé àtàgbà n kó jìnnìjìnnì bóra mi èmi tí ń dẹ́rù bara mi ó ní ń dẹ́rù bara mi ìwọ yìí wá dúró síwájú èmi kélébé ló jámọ́ nǹkan bí tèmi tí kélébé ti ń ṣe nǹkan wọ́n rẹ̀ wọ̀ látòkè désàlẹ̀ àló jámọ́ kankan ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ ẹ̀ kò tó tí yọ bẹ́ẹ̀ tí ìṣerú ẹni máa wá máa yàdá tì ẹ̀ nílò ráyè mọ́ o wò súùtù fẹ́ tẹ̀ tó ló ń dámọ̀ nǹkan àti ẹ̀kọ́ dámọ̀ nǹkan kan kò ní ṣe oríire kò ní dá fún ẹ. ẹ bá dá sáré àfúnwèrè. iregbe baba where we dey go next. Eh, fúgà àti ìlọlẹ ṣe ó ṣe níbi tá a ti máa lọ ṣe fàájì iregbe. láre eh, kò sí wàhálà wá gallant baba. bàbá filẹ̀ ní ten tonight. ó ti yé. follow me and follow you náà ni àwọn ọmọ ara lọ náà ni ìyá <laughs> o. láre ara kékeré gbé ọ̀nà àfúnimáwo bẹ̀. ewúbi ní sọ eh. ọ̀rọ̀ mẹ́ba tiẹ̀ jẹ́ ni. apá ọ̀tún olówó ní sùúrù yóò mọ fólímọ̀. ṣùgbọ́n náà mọ̀ ni ó ti yó ni. baálé kílè gbé bá mi ala ah, àbágbà bóòlù ah, gbogbo ọdún kílè gba aláyẹ bí kọ́ṣọ́ kẹsì jẹ́ ṣe àwọn olùdó baálé èkó ìbàdàn kílè gbé ẹ ayébáde ṣù ọmọ baálé. bá ti wọ́n gbé gbé gbé kó bá wọn gbé. ọlọ́run sẹ́ bàbá mi yé fúgà bá mi yanjú fólè fún lówó. àfún ló máa wò. ó tó. baálé bọ́ọ̀dẹ̀ bàbá mi kò ní bàjẹ́ ọlọ́run iṣẹ́ tí ayin bá ṣe látàárọ̀ dalẹ̀ ọlọ́ kélégbé lónìí. pátápátá ẹsẹ̀ mẹ́fà ọlọ́ pátápátá pátápátá ó ti lọ. ló ti ṣe tán. I no like as we just dey here we no dey do anything o we just be like say we just dey outside. spencer ẹ guys ẹ jẹ ká máa lọ. fóònù tó dára làbí mi wá ọ̀hún ọ̀hún ẹ̀ o ṣé wọ́n ti fẹ́ wà Spencer.

kò ní bàjẹ́ ó ṣàrí ẹ̀ ó ṣe fẹ́ máa ṣe ìgbélégbé àlọ́rí ẹ̀ o. àdáyé kí ló ń ṣẹlẹ̀ àwọn o ò bá àdòmó kó ẹ̀jẹ̀ bébì. iyọ èmi ò sí wíwẹ̀ o. àṣọ wa ìmìlì jẹ́ ń gbé edé bẹ̀ ló ṣẹlẹ̀. o ò láìkí tó ń rí ni. kí ni ẹ jàre. <laughs> ìgbẹ́ ọ ti gbé tí mi lọ mo gbọ́ ọkọ kí ló ṣẹlẹ̀. má wọ̀ rí etí ẹ̀tọ́ gé lọ ẹ máa padà àná ayé mo gbọ́ bó ṣe ń sakélégbé lẹ́ǹkan ẹ̀ náà jẹ́ kí n máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ náà jẹ́ kí n máa dùnnú kí n máa bì sí lára ṣó ń yẹ. kíni gbì sẹ́ni ẹ̀ gbì. má fọ ẹ̀mí mi eh. gbé kí ló ṣẹlẹ̀ ẹni tí tó bá ti ń jábọ́ látọ̀dọ̀ àjọ mo máa ṣí ẹ̀ fifty fifty ṣóun fọ́ ni. àkọ́rí rẹ̀ ẹ̀ kó serious gbà ẹ̀ yàgò ló ṣẹlẹ̀ kó ba lè mọ pé mi ò ṣeré rárá kò ṣeré nú ọ̀rọ̀ tó wà ní jẹ́ kọ́kọ́ gbé e ṣe fàájì náà tó bá tún wá ń lọ àti wá fowó sí ẹ lápò kó lè mọ pé wà ń lẹ̀ Ah. ṣe bowó lo need ah, tẹ̀lé mi jẹ́ ká lọ bébì má fò. Ah, ọmọ wa ra ìṣàmù yé é kù. ìjàmbá ṣonílé kẹlẹgbẹ tají ẹ má. mo ti ń gbọ́ ẹ nẹ́tíwọ̀kì yẹn dá mi ìgbọ́ ẹ dáadáa sọ̀rọ̀ sókè kí ló wí hello hello mi ò gbọ́ ẹ nà ó ẹ̀hẹ́n kí ló sọ mo ti ń gbọ́ ẹ dáadáa báyìí kí ló wí. yà ẹ má bọ̀ straight ẹ máa bọ̀ straight tó bá ti dé bẹ̀ẹ́ tó bá ti dé junction yẹn kò pè mí ẹ pè mí tó bá ti dé junction yẹn má dá mi dúró wọn mò ń dúró nǹkan má dá mi dúró tètè máa bọ̀ kò pè mí ṣo ti gbọ́. padà síbẹ̀ ló ń ṣe. Jesus. you no dey ni. Jesus. Jesus. self introduction àwa ni boys kérégbé àdègbò epo ń wá kéré gbé. kúlẹ̀ síbẹ̀ yẹn ìdè máa. gbọ́n rẹ̀ news. yé ah. wo bí báyìí. ẹ eh, sá wo bí. sá sá. wọ́n sọ pé òun wá kéré gbé. rárá sá. so kéré gbé dẹ́nu pé ká yọjú sí ẹ. for the first pé o ti fojú kan wà ní èyí o ti fojú kan kó àtàrùn nìyẹn o. ah bọ̀dá mi ẹ má jẹ́ fojú kan kó àtàrùn mo fọlọ́wọ́ bá bẹ̀yìn tí yóò ní ká. sá sá sá ẹ má bínú sá. yes sir. tí bá ń sọ̀rọ̀ o gbọ́dọ̀ sọ nǹkan kan. ok sir. ta ni ẹ ta lẹni tó ń mú ẹ níṣẹ́ ta ló ní pé kó máa chase wá káàkiri. kò sẹ́ni tó rán mi níṣẹ́ àtijọ́ àti mú ni bọ̀dá mi ti yóò ní sà. yes sir. àtijọ́ àti mú yẹn ti kú báyìí. èjò mo fọlọ́ mo fẹ́ mo fẹ́ fẹ́ yọ̀mí mọ̀ sọ̀rọ̀ ni bọ̀dá mi ti yóò ní bá jẹ́ torí Ọlọ́run àtijọ́ àti mú ni mo fẹ́ fẹ́ yọ̀mí mọ̀ sọ̀rọ̀ ni mo fẹ́ ọ̀ma bẹ̀yìn torí Ọlọ́run sá. kí yegbe onípa jíṣẹ́ fún ẹran ṣan. má jíṣẹ́ fún mi mo fún lọ́wọ́ yìí èmi nìkan nìyá mi bí torí ọlọ́run. nǹkan tá máa fi fi ẹ lẹ̀. yẹ sá ọjọ́ fún àìní o. èṣe sá o jẹ́ ìlú ẹ̀ láburú mi. èṣe sá láti wà lọ́jọ́ mi aṣọ ọmọ jẹjẹ. èṣe sá. ye. èṣù máa lálejò ni kò sáyè fún masasun para o kele ń bọ̀ koríko koríko. hello i need an ambulance yeah mo wà ní Mojoyin Olúwa hotel yes yes yes ẹgbẹ́ ọlásùkọ̀ mi òun gangan ni ẹ ṣe. No, no, no, no, no, no. No, no, no, no, no, no, no. This is not accepted. Ah! The only informant, the only informant, tí a ká tún ti fọkàn sí wípé òun ló máa jẹ́ witness wa crown witness in the court of law òun ni ẹ ti jẹ́ kí wọ́n pa ẹ̀. now tell me how do we move from here what next what do we do are we starting afresh or what a ṣe máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àbẹ̀ṣẹ̀ máa tún plant ẹlòmíì kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ débi tí yẹn ti ṣiṣẹ́ dé yẹn. What nonsense is this? That is uh, minus one on your side, you know. I am giving you just one hour. Ẹ lọ brainstorm. Kẹ́ on, how we can redirect the situation. Yes, sir. I want results. That report must get to my table in the next one hour. Yes, sir. Out of here. kí ló rò pa máa ṣe ń sìn torí kò yé mi mọ́ ọ ọ̀gá ló dẹ̀ fún wọn twenty four hours ká fi lè strategize yìí kí la fẹ́ lè strategize nǹkan lé lórí. tí n bá sọ pé ó mi irọ́ ni mo pa ọ́ mi ò ní parọ́ like mo ti rò rò rò rò rò mi ò ríro sórí èyí tó tiẹ̀ wá fọ́ bọ́bù mi ìgbà tí jẹ́jẹ́ lọ́mọ èkó ńlọ́kù hmm. ọmọ ó wíkì mi o fún wíkì mi náà. I don't know what to do. Má sọ pé you don't know what to do now. Twenty four hours náà fún wa, iṣẹ́ tàdẹ́gba ni pé adoption. But èmi ní suggestion kan. Mo fi pé tá a bá case file kílégbé. Tá a rí study ẹ̀, ó ṣe carry clean bẹ́ẹ̀. Àbí kí ló feel? Ṣé ká ṣe yẹn? Tọ́tọ́ nìkan tó good point. But um, money ní láti Huh? Yeah. Money ní láti Who are very very important ṣùgbọ́n àdèmọ̀ ayéra later. ṣé ó ti ń lọ ni. Hmm, jẹ́ ń délé. Ah. bọ̀ èmi náà ní mọ́mí now. èmi náà máa dé church náà. There has been prophecy that there will be war in Nigeria. My name is Diamond. Fear me, sílẹ̀ fún Satan. In tó bá ara ẹ No lọ́wọ́ in tó dà. I am freedom from all chains of righteousness. Tu ne comprends pas, n'est-ce pas? What is this? This is reality. I'm not calling you.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 tú. gbogbo àwọn tó ń dáko ìjẹ̀bú. mo rí ọmọbìnrin kékeré kan tó kó irun bí ó gbé. sá mi ò máṣọ tí mo lè fi wẹ̀ sá. come What do you want, sir? Your soul. Happy birthday to you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 bá tó bí ọmọ lọ́mọ fojú Diamond that's what they call me now Diamond ọmọ tí ẹ ṣe ọlọ́kọ̀ I rebuke you I rebuke you in the name of Jesus blood of Jesus. You think I'm crazy. Sherry gbogbo àwọn àjẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ kan máa ń ṣòwò nínú fíìmù yìí those are not the real witches. the real witches are ah, doctors, lawyers, engineers, politicians, people who die, Bibi. Bibi. Bibi. Bibi. Coming soon on Okiki Premium TV. onílé mo bòdè kí n tó wọlé àkọ àlà mo bòdè fẹlẹ́dùmarè ewúrẹ́ tí ò bá bòdè ó jẹ ẹran àmúso àgùntàn bọ̀lọ̀jọ̀ tí ò bá bòdè ó jẹ òrìṣà èmi ti bòdè lẹ́ni o ẹ jẹ́ kó mi ṣe nítorí ìdèjì tó pèrè ní kélégbé ni mo fi wá ẹ jẹ́ kéṣù ṣe ẹ jẹ́ kásàsì ṣe èmi ni kí n mú dèjì kélégbé èṣù láàlú òkiri òkò abániwọ́rọ̀ bá ò rí dá ẹ̀bọ̀ra burúkú tí ń jẹ́ látọ̀ pa ìwọ ni mo wá pè lẹ́ni o kéṣù bẹ̀rẹ̀ sí ní ṣe kánù bẹ̀rẹ̀ sí ní ṣe kásàsì bẹ̀rẹ̀ sí ní ṣe nítorí kíni mo ní epo pupa lòó mu dèjì sọ pé rárá ó náà dì lóúnjẹ rẹ nítorí bẹ́ẹ̀ èṣù kó bẹ̀rẹ̀ sí ní ṣe dèjì àrùn kó bẹ̀rẹ̀ sí ní ṣe dèjì dèjì sọ pé àdì ló ń jẹ rẹ àdì tí dèjì ní kí n fún ẹ rèé o èṣù láàlú òkò òun rèé o òun rèé o òun rèé o kẹ́sù bẹ̀rẹ̀ sí ní ṣe kátàsí bẹ̀rẹ̀ sí ní ṣe èmi ni màá mú dèjì kélégbé. àṣàrí àjànàkú o kì í ṣẹrù fọmọdé kele gbélé yín kele gbọmọ yín kele. alfa báyìí kò sí ń bẹ̀ o. o dẹ̀ ṣọ́ ń pé owó gbogbo tó yẹ kó wò. everywhere ni mo wò kò sí ń even mo tún fi style béèrè lọ́wọ́ àwọn èèyàn bóyá ṣé wọ́n bá mi rẹ́ni tó jọ gbogbo wọn sọ pé àwọn òye náà ni. kí ni nǹkan tá a máa wá ṣe báyìí. kò yé mi mọ́. because somebody bá dẹ̀dẹ̀ pé àwọn èèyàn ti ń rí wa lemọ́lemọ́ bẹ́ẹ̀ yẹn. ó ti wọn máa fura ó dàbí pé bọ́bọ́ ti fẹ́ smart jù wa lọ àbí kí ló rò ṣé mo pé bíbá ló máa jẹ́bi kẹrin tá a máa dé báyìí táàrí. I don't even know what to think. Hey. hello Um, shall I feel ṣàlàfíà ló wà. Um, sorry So how can I help you. ǹjọ́ sisi See me. Okay. Um, show ṣó mọ wo dáadáa. ṣé mo mọ ṣá. ó yẹ kó mọ̀ ṣó ẹni yìí ó important thing ta fẹ́ jẹ́ kó ṣe fún wa do you dekere it's a lot of money and ẹni fún ọ̀gá tó yẹ pé èèyàn mi máa lọ gba owó yà bí nǹkankan sísí mi má yẹ kẹ́rù bẹ́ẹ̀ o sórí ìwọ náà a máa fún ẹ ní nǹkankan nú ẹ. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ a máa fún ẹ ní kọ́ọ̀tì tiwọn náà bẹ́ẹ̀ máa gbà ń bẹ́ẹ̀. ẹ serious. you don't have to worry yet. yes ṣọmẹ́ni ẹ ni yeah mo mọ. jọ ibo láti lè rí like ó are very very important ó ní lọ́ọ̀kan tí mo ti ń bọ̀. ẹ ibo ibo níbẹ̀. kí lorúkọ club yẹn. bọ́ọ̀s ti wà ìyẹn náà pè ní pé nsc yàtọ̀ sí pepsi o. ó yàtọ̀ sí àwọn pronunciation rẹ̀ yàtọ̀ jọra wọn. ọlọ ọ̀gá wa yàtọ̀. kélégbé elégbè tí ó sí nǹkan tí ó lè gbè olégbè yà kó gbọmọ olégbè odidi ìlú Ọlọ́run ẹlẹdàá sẹ kérégbé ni sẹ́ nọmba one tiwa ìyẹn náà pè ní pé ẹnẹsí yàtọ̀ sí Pepsi. ó yàtọ̀ sí àwọn relaxation ló fẹ́ jọra wọn. ọ̀páàmù ni kérégbé ò kí ṣẹ́gbẹ́ bàbá wọn sẹ́. ó ti yẹ máa ń sọ fún ọ mo lémi ní kélégbé tí baba ńlá kú bàbá ẹnìkan ò lè gbé. a ló fẹ́ gbé ẹrù wèrè mi tó bá fún wọn pádọ̀ sí ń bẹ̀. mo ti máa ń sọ fún wọn fún èmi ní kélégbé tí kò ṣeé farawé. ẹni tó bá farawé ẹ ó fẹ́ gbogbo òjijì ni. jìnnìjìnnì jáwọ́ lọ́yẹ̀ láàrin tí ń dẹ́rù bọ́mọdé àtàgbà. ìtumọ̀ ẹ̀ ni pé òòṣà ni ẹ ṣẹ̀ ẹ má ṣe kélégbé òòṣà máa ń gbòbì ó máa ń gbèpò ẹ̀mí ní kélégbé máa ń gbà. ọmọ ṣùgbọ́n ṣàṣekè ká ní quality o. Baba won't be like you when I grew up. Oh. <laughs> Kele gbe. Ọlọ́run ló wà lókè òsì ló wà sálẹ̀. Ṣé ẹ̀fọ́ ni a ní ìdẹ́rù bàrà? Ta ló wá ló ń jẹ́ nǹkan gbájú èmi tó ní ti kélégbé tí ń ṣe? Ta ló dámọ̀ kàkà? Eko. Iṣẹ́ yà o. Ah. Mo ti ba Chief Bọ́láwọ́lù sọ̀rọ̀. Ẹ má pòṣe mo láti jọ sọ̀rọ̀ ó máa lọ bá wọn wọ́n máa gbé owó yẹn fún ẹ tó bá ti gbé fún ẹ ó mọ nǹkan tó máa ṣe mi sọ́nà méjì gbapá kan wá bèmí ó mọ bẹ́ẹ̀ ṣe máa ń pín apá kejì. kélégbè ah your wish is my command o tó bá jẹ́ kélégbè ló ń wọ́n mi iṣẹ́ ìlú òní jẹ́ṣẹ́ yìí hmm. ọlọ́run ṣì bọ́lá wọ̀lú ó máa ṣe ẹni tí ń kún mọ́ lórí tó ní ìdìkan bá gẹ̀ kò kí ń tọ́kì kò kí ń kọ́pù èmi náà níjọ́ yìí o mo ní mẹ́sì omi kì í wo fún wọ́ọ̀ nǹkan tó ṣe last time yẹn tí bá dọ̀dọ̀ tó bá tún try yẹn màá ní kàn gun lẹ́nu ó máa yé wo kò dẹ̀ ní ṣẹ́gẹ̀ àdáàjì náà ló máa jẹ́ sọ́yà kò yà kọ́pù. èkó mo ti sọ fún ẹ mo ní mo ti bá sọ̀rọ̀ ah, ah. tí n bá ti fún ẹ ní instruction mo ní kò yé doubt ẹ. ó ti lọ Èkó ìwà àti Tiger lẹ́jọ́ máa lọ ó ti yẹ um, Spencer o máa wọnú àbẹ̀tẹ̀ lọ torí pé a gbọ́dọ̀ fi iná sórí òrùlé sùn mo fẹ́ mọ àwọn tó lóyà sí síbi àti jẹ́jẹ́ tá a bá ṣọ́ra wọ́n lè láwọn fẹ́ gba revenge hmm. ká lè tètè mọ bá a ṣe máa palẹ̀ wọ́n mọ́ ṣó ti yé. kélégbé iṣẹ́ dé ọmọ aláṣẹ ìlà kélégbé na big job be this o but i know say you trust me na why you carry this job give me and i'm ready to make you proud kélégbé owó dùn lápò èèyàn kan táwọn ọmọlẹ́yìn ò bá ní ó máa fàkún sínú àwọn ọmọ mi nínú àbẹ̀tẹ̀ mo ti ṣe gbogbo assignment mi mo ti pín fún wọn lọ́tún lọ́sí àti ń pàwọ̀ ló má tẹ̀ òun ni mo fi ṣe o ó mú àwọn ara ẹ̀ ní kélégbé àwọn ọmọ yẹn ti wà everywhere bá máa fi dénú àbẹ̀tẹ̀ information wọn òun ni máa fi update o they good make sure pé everything get over hundred based on say you trust me and you give me this kind of job i'm ready to make it perfect. make sure you give me so much time. Fúgà. Bàbá mi ò ṣàlàyé ibi tí. Ṣé o ti rẹ́dì? Ibi báyìí lọ sọ pé àwọn pípì yẹn wà náà. Ok, ẹ ẹ mo kọ́ tó ṣẹlẹ̀ sí ìgbà jẹ́ ká pe àwọn reinforcement kan máa bọ̀. a ní láti pẹ́ ní reinforcement now jẹ́ ká strike straight. babe stop ṣáà lè dá ṣe ni kí ló ń sọ ẹ̀ á lè dá ṣe náà. ṣé o ti gbàgbé ń bọ́ sọ pé àwọn pípọ̀ yẹn máa tó jáde. ẹ still no we stand there. ok no problem you can call. Ah. wo ìwọ àti gbogbo àwọn boys ẹ ẹ bọ́ta Kélébé. Ah. Ah. ta ló ń pariwo ta yìí fúgà bọ́ta ah, ta ló wá sínú compound mi tó ń pariwo bí ẹranko bẹ́ẹ̀ yẹn tó fẹ́ kọ́ gbé ni àbí ikú fẹ́ pádà mi. welcome guys welcome welcome ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ nsìn i need láti act very fast you take that place scale fence yẹn kó wọlé scale fence yẹn kí wọn náà gbàgbẹ́ yẹn wọlé ó yá now now now ẹ má dúró mọ́ shoot at sight anybody tẹ bá rí shoot at sight. alo wa n bẹ. tani. ẹ ẹ baba ah ewu wa yòókó ló ń gé o ah, na that senior officer wey you shoot during time ta ta ta ta ta that one fit sabi fine. na she dey outside with that her nonsense friend na dem dey outside now. you dey tell me say that one fit sabi die. i swear she no die o she dey outside no wan ta o. you dúró dúró ṣé ó ní àpàjẹ. tó bá ná àpàjẹ a máa tún pa tó bá tún ná àpàjẹ a tún tún pa tó bá tún ná àpàjẹ a tún tún pa a máa pa tó máa fi kú tó bá pa náà àwọn akun akun ẹ̀wọ̀n sí pieces àfi sí north àfi kan sí east wọn àti ilé ìgbìyànjú kò ní kò ní rí jọ́ ìmọ̀. kí ló dé ìwọ àti gbogbo àwọn guys ẹ ẹ bọ́ síta. ọmọ yẹn ò kú. kò kú bàbá. kò kú. kò kú sá. wọ́n bá bàjá máa tún pa. ẹ kékeré lọ́rọ̀ ẹ̀ wájú tiwa ẹ̀yin guys ẹ bọ́ sókè lọ kó bọ̀ wá. ẹgbẹ́ iṣẹ́ jáde wọ́n bẹ̀rẹ̀ sínú wọn jẹ́jẹ́ wọ́n bẹ̀rẹ̀ ah! sínú wọn jẹ́jẹ́. ẹgbẹ́ ọ̀tá ẹgbẹ́ àbọ̀wọ̀ àbọ̀ àbọ̀ ìṣeré ẹgbẹ́ ọ̀pọ̀ púpọ̀ dání ẹgbẹ́ ọ̀jọ̀ wọn jà wọ́n. ajá ajá ètò ṣe leg work níwájú èmi tiger ó ṣe tó tó fẹ́ fẹ́ jẹ̀wẹ̀ ni. Ah! Ah! ó mà láyà o ajá rẹ̀ wọlé dẹkùn ó ti ràn kó fẹ́ jẹ̀wẹ̀ spray. sọlá ah! ìbòkú ni ìyá ẹ̀ sọ fún. kí ló ń fi ìyá ẹ̀ lọ́kọ̀ balẹ̀ nà ìyá ẹ̀ ti kàwé jọ́ọ̀nù lọ́dọ̀ ọmọ àwọn ẹ̀ máa bá àbáyé ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ fún àtẹ̀yìn. ẹ̀ẹ́dùn bẹ́ẹ̀ ni sàn mi ò ní business pẹ̀lú ẹ̀yin èṣù wẹ́wẹ́ yìí ọ̀gá yín kélégbé ni mo ah. bá ní business. alájá tí ó lókù lọ́rùn tó wọlé mi wá. Ah. fúnkẹ́ ó ò kú ni ah. mo ti pa ẹ́. ó yà lẹ́nu ta ló ṣe fún ẹ. mo pa ẹ́ ó ò kú ó tún lórí láyà ó tún wọlé tọ̀ wá. ó yà mí lẹ́nu. ẹ eh, ajá tiẹ̀ ti wá wọlé tẹ̀kùn tèmi o dandan ni kò ṣe kiri o. kò fẹ́ jẹ wẹ̀. ó mọ̀ mí ni èmi kélégbé ma ni èmi kélégbé tí bàbá ńlá kú bọ̀ bẹ́ẹ̀ ni kò lè gbé èmi kélégbé tí mi ò ṣe é fara wé mi jìnnìjìnnì táwọn náírà láàrin ìlú tí ń dẹ́rù bọmọdé àtàgbà nǹkan jìnnìjìnnì yìí bọ́ra mi àní ń dẹ́rù bara mi ìwọ fún kẹ́ ọ wá lọ jámọ́ nǹkan bí tèmi kélégbé ti ń ṣe nǹkan wọ́n rẹ̀ wò látòkè désàlẹ̀ àlọ́ ọ̀jàmọ́ nǹkan kan ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ ẹ̀ kò tó ń tí ń lọ bẹ́ẹ̀ tì débi tí tí ń yàdá tí ti fi ń bẹ́ ọ lọ́rùn ẹni tó bá ta filifili kí ni a ṣe kí ni. kẹ́lẹ́ ọ̀dẹ̀. bọ́tà ìrẹ́lẹ̀ yìí ló máa ń tọ́jú ẹ̀dá lórí iṣẹ́ o. Ah! èmi náà ti gbóhùn rọ ogun wá. Ah! Ah! Eh! èmi ló máa ráyè mọ̀ torí pé kí ni akínní mímọ́ tó ju ogun lọ àákẹ́ ni mí mo lè lajú oró kan lẹ̀ èmi ti dígí ọ̀gẹ̀dẹ̀ lórí gbẹ́nàgbẹ́nà mo di pátákó ẹ̀fọn lẹ́nu ajá mo ti tẹ̀rù tẹ̀tẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ gbogbo bá dé ọmọ bòmíràn ni wọ́ ikú kì í pa kírin tèmi àmì kì í ṣe kíni o àwọn méjèèjì wọ́n pàdé lẹ́sẹ̀ kí ògbè tí wọ́n ní kílájà kí ni wọ́n ṣe olùpẹ̀mọ̀pẹ̀ o olùpẹ̀mọ̀pẹ̀ o olùpẹ̀mọ̀pẹ̀ o ògùn o ògùn o ògùn o ìbọn mi dà. kéré gbè. èèwọ̀ wọ̀ mí. Kélégbé ṣó ti gbàgbé pé ìbò yìí bàbá mi ló ṣe fún ẹni. Kélégbé ìbò àbáláyé leléyìí bàbá mi dẹ̀ ló ṣe fún ẹ èmi dẹ̀ mọ ẹ̀rọ ẹ̀ tàbá ní ká mú alágẹmọ lórí ewé alágẹmọ adéwé a máa bẹ́ẹ̀ lọ hmm. tàbá ní ká mú arọ gidigba lálẹ́ odò hmm. arọ gidigba lálẹ́ odò a máa lọ. Eh, eh kílódé o. ẹni ni kò ní dọ̀la ìdá àwọn la fi ń pa wọn. Ah! ọlọ́fà ọlọ́fà. kélébé ah! gbogbo ẹnu ẹ sọhùn ṣé bí mo sọ fún ẹ ah! ìdá àwọn nípa àwọn. ṣùgbọ́n ayé mi sùn mo ṣe bí wọ́n ní bí iṣẹ́ bá ṣe ọmọ iṣẹ́ bá ṣe mọ fógún ọdún bárùn báwọn ọmọ bárùn ṣọmọ fọ́gbọ̀n oṣù bó pẹ́ títí o bó pẹ́ bóyá á sìn lẹ́yìn. ṣe yíyẹ mi ò máa o wọ́n ṣì máa béèrè lọ́la olówó lọ́la ìlẹ́dùnmá a ah, ṣe tèmi ọgbọ́n tèmi a ah. ò ní sí pẹ̀lú ọkùnrin. ìrètí pípẹ́ àwọn ọmọ ṣe wa. Ládèjì ẹ kásán. <laughs> Àlàáfíà ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ṣáájú ń wá, ṣáájú ń wá. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ah, ah, ojú yìí kọ́rẹ́ lọ́wọ́ lè ní o, kí ló ṣẹlẹ̀ ṣe wa okay. It's all right, sir, gbogbo ìpà. Múùdì ni bẹ́ẹ̀ ṣe máa ń change ẹ̀ kiri nìyẹn. Ẹ sáré bá mi ta oúnjẹ jọ. Ṣé máa jẹ́ ń nàbẹ́ ń lọlé? Ah ẹ wo, ó máa pè mí kí n lọ jẹ́ ńlé jèrè ilé lóúnjẹ tí máa ń dùn jù. Èló. Ah, ẹ bá mi ta rice four hundred. Okay pọ̀nmọ́ méjì ẹyin kan hmm. ìyẹn náà ti wà òkè ìyẹn tó mi jẹ lẹ́nu. bọ̀dá dèjì. Ah, yàrá dé ló ti gbọ́ yẹn náà báwo ni darling jàre tó ah, wà pa ọlọlọ ah, <laughs> ló lọ ra ó ṣe láìsí wà láìsí wà dòdò náà wà pẹ̀lẹ́ wà èkó sẹ wà rárá òkè òkè ó yá ẹ ta rice three hundred òkè sídèlè ẹ fi dòdò hundred naira sí tẹfẹ wọn méjì sí bọ́ọ̀sì àgírí tó ti ah o. ráìsì ẹ kéré. kí ni kí ló kéré ìwọ náà mọ gbogbo nǹkan tó wà ń ta ráìsì two thousand ó ti di five thousand naira sí. ìbẹ́ ilẹ̀ dìbò fẹ́ ń tẹ dìbò fún. ẹnu ẹ lájọba my dear. lóní hmm, ṣáwà. wo wọlé síbẹ̀ yẹn náà. ìyá alájẹ. ẹ ah. kó lọ bẹ̀ yín wà. ìyá alájẹ. Hmm. Ṣùgbọ́n mẹ̀dá, ọbẹ̀ ń kọ́. Ó yá yá yá. Ṣé o ti ṣe tán ni? À ah, mi ní ṣíbí jàre. Ah, ẹ gbà mí. Ṣé bẹ́ẹ̀ mọ ọkọ débi ń sìn sìn? Bó ni mo fẹ́ ro jẹ? Ẹ jọ ṣé eléyìí tó dúró síbi ṣé ṣé wá pàtàkì jù mí lọ ni? Tàbí kí ni gbogbo eléyìí? Yàrá Jíbálẹ̀ yìí ṣe báyìí. Ẹ jọ ta ló kọ́ dé ní mi àti bọ́ọ̀yì? At least mo tẹ̀ ti sọ gbọ́n kọ́ tó fẹ́ jẹ fún yín ó dẹ̀ dé ó dẹ̀ sọ pé kí ni àṣọ important jù mí lọ ni. ọ̀tọ̀láyé títì ọ̀tọ̀láyé ti yín. èwo ni pé ọ̀tọ̀láyé tiẹ̀ ṣé àyè tèmi wá jẹ́ gẹ́gẹ́ bí àyè tó yẹ kébi máa àwọn tẹ́bí tó yẹ kébi máa pa ni wà lè ṣe báyìí náà. bùrádèjì. kò dáná kò mí no no. ó máa ń sanwó mi ó máa ń eh? sanwó mi ẹ̀yin ò kí ń sanwó bẹ́ẹ̀ ni òun máa ń bẹ́ẹ̀ ni mo sọ because láti bí ìjẹrin sílẹ̀ ti ń jẹ mí lówó bọ̀ ìjẹrin ẹ jẹ mí lówó ìjẹta ẹ jẹ mí lówó ẹ fún mi ẹ ń bọ̀ ẹ ń bọ̀ ẹ ń bọ̀ wá fún mi ni ìjẹta ni mo pàdé yín bíbẹ̀ yẹn kí lẹ sọ fún mi ẹwà pọ ẹwà pọ náà ni ẹni pé mo bọ̀ sísè wá fún mi o bí màá rí ọ bẹ́ẹ̀ ni ìgbàre ẹ ṣe dandan kan mi jẹun wọ́n dá mi padà súlé èkìtì tì lọ síbẹ̀ wọ́n dá mi padà súlé torí náà ni àwọn bùyàn padà jọjọ wá jù máa sanwó yín náà ọyá mẹ́wọ̀n abẹ́ àti ìjẹta àti ti gẹrin mú abẹ́ ẹ̀kọ́ sọ́kò mi. ó jèlù ó jèlù. gbogbo ẹ̀jẹ̀ three thousand three hundred. èmi náà ti múra yín mo ti múra yín wá mo ti mọ̀ fẹ́ máa ṣe báyìí ẹ fẹ́ bójú olúwẹ̀ jẹ. bọ́jọ́ kí ni. Ah. màdàrú padà sọ sẹ́sẹ̀ àárọ̀ èyí náà lè máa fi búyàn màá ló ti kó gbà wọlé. mo ti ah, eh. ẹ wo mo kó owó tí ṣẹlẹ tẹlẹ ni mo jẹ yìí àti mo fi jẹun lé mi eh. mo kó sápò bọ́ mi mọ́kọ́ tó ṣẹlẹ̀ mo tún ah mo ti rántí orí tébù mo kò sí ó ní two thousand mo fẹ́ jẹ léde so mo ti kó five thousand three hundred sórí tébù pé gbàgbé nìyẹn hmm. bọ́ ẹ sáré tà ẹ má wọrí ẹ wò tí máa ń délé ń sì máa ti jẹun tán màá sáré padà wá wọn á sanwó yẹn fún yín. bó o ṣe máa ń wí ní kété o gbàlè ilẹ̀ ẹ sì sì dọ́wọ́ àsán irọ́ irọ́ irọ́ irọ́ ti ba yí ọ̀tá jẹ́ ọ̀gádẹ́jì iyò ọ̀gádẹ́jì ẹ̀ ṣe dandan ń jàre wọ́n sọ mí dẹ̀rù ẹ̀yìn jàre torí ọlọ́run ọba rìn síwájú rìn síwájú yá àrùn oúnjẹ lífọ̀ mú rìn yá àrùn oúnjẹ lífọ̀ mú rìn mọ́ yá àrùn oúnjẹ lọ́dọ̀ mi mọ́ jọ torí ọlọ́run bàbá bàbá tèmi jẹ́ ìjà rẹ ẹ̀ṣẹ̀ mi kì mọ̀ kó báyìí. torí three thousand three ni mo ṣe fẹ́ lé yín padà sílùú. ìkọ́sàpò kíkúá. tẹ́bà tiẹ̀ nílò kọ̀ọ̀kan ẹ ti ẹ̀rọ pàjọ wá láti ìlú kan ni. ìkọ́sàpò kíkúá. ṣé torí jíjẹ ẹni ṣe fọ́ kété kéé fọ́ lẹ́nu báyìí ẹ lọmọ kú kulú kò yàrá oúnjẹ níbẹ̀ ọmọ kó bá mi níbẹ̀ yìí ìtẹ́jíjẹ kó olójúfẹ́ jẹ́ tán ni. mẹ́fẹ̀ẹ́ ìwé kò tí ì wà tọ́ sí mi lára lórí tó ń jẹ èló ló ń jẹ èló lówó ń gan èló lówó ń gan ètò oúnjẹ tó rẹ tó ń jẹ kò mí. mo ṣùrù bẹ̀ sọ̀dọ̀ mi wọ́n kọjá síwájú mo lè gí mọ̀mí bẹ́ẹ̀ ni mọ̀mí ìfẹ́ rárá tó ilé tó bá a ní ó lè ju bẹ́ẹ̀ lọ àwẹ́ àwọn èrè mọ́mí sáyà pọ̀ ó lè ju bẹ́ẹ̀ lọ sún síwájú. yàrá jẹ́ mọ́mí sáyà rẹ̀ náà lórí three thousand three hundred yìí kà àbọ̀ bójú olúwa rẹ̀ jẹ́. ẹ̀ẹ́dẹ̀ kan mi gbogbo kẹ̀mí sọ wà mẹ́gbọ̀n mi rárá mẹ́gbọ̀n. ètò ìṣe tẹ̀lé báyìí. ló sọ àwọn ọ̀rọ̀ orí burúkú tó tó bẹ́ẹ̀ yẹn sí ẹ ẹjọ́ ẹ̀kọ́ bóyá kí n sọ fún ẹjọ́ ọlọ́run tó dá mi torí mi lè mí mú yín wá sílé ayé èmi ló sì yẹ ń tọ́jú yín èmi tó yẹ ń tọ́jú yín ṣebí ni mo ya kú rẹ tẹ yìí ni mo wá ń fìyà jẹ yín mò ń febi pa yín mo sọ pé kì í ṣẹjọ́ ẹ ẹjọ́ mi ni àbí ká sọ pé ẹjọ́ ọlọ́run tó dá mi. Hmm. àmì ó sọ̀rọ̀ sí mi kan ah ó sọ̀rọ̀ sí mi tó dùn mí ó dùn ẹlẹ́dàá mi lórí kíni lórí oúnjẹ ah bá débẹ̀ ó tún bí mi pé ẹ ó tiẹ̀ bá mi sọ̀rọ̀ dáadáa àṣẹ ọ̀rọ̀ ẹnu mi ló ń wá ṣé mo fẹ́ jẹ́ ń bẹ̀ ni o àbí takeaway ni mo fẹ́ ń bá sọ fún pé ah kó bá mi bu oúnjẹ sí takeaway èmi tiẹ̀ ń wò pé tó bá ti tà tán máa gbébọn lé àtúnjẹ yẹn lé ni ó pé ènìyàn bọ̀bọ̀ kan débẹ̀ ó dẹ̀ pa mí tì ó bẹ̀ sí ní tó ń jẹ fọmọ yẹn ọmọ kéré báyìí ọmọ ẹgbẹ́ oúnjẹ lọ jẹun the next thing túmọ̀ ìmọ̀ àsọ̀bọ̀ ìbẹ̀sìn bá mi sọ̀rọ̀ nìyẹn ẹ pẹpẹsẹ o èmi máa sọ pé mo lọ sílé ìwé ẹ kí ló ti mi ṣe lọ fi certificate mi wáṣẹ́ ẹ tẹ́ pé ojoojúmọ́ ojoojúmọ́ máa máa róúnjẹ àwìn má ní ẹ̀mí lòun fúnra ẹ̀ kà ẹ̀mẹ́jì ni mi ti sanwó ló ní three thousand three mo ní òkè bá mi tó oúnjẹ two thousand sìn kó jẹ́ five thousand three pàdé wàá fún ẹ lówó kò sọ̀rọ̀ tí yàrá jẹ́ ó sọ sí mi kò sọ̀rọ̀ tí ó sọ sí mi màámi tó tún sọ̀rọ̀ sí yín gan hmm. ìgbé yẹn ìyá tèmi kíní kan ṣe kíní kan àmà ni ah, ṣé ó le tó yẹn ni ah. mo tún sọ èdè sí pé ṣe bọ́mọ ìlú kan ní wáyà ẹ̀dẹ̀ jọ hmm. màámi mo tẹ̀ sọ fún pé mo fowó lẹ̀ sílé pé tí n bá ti gbóúnjẹ délé o máa padà wá fún lówó ah, ẹ wo ìyá sọ̀rọ̀ sí mi ó kọjá bẹ́ẹ̀. Hmm. ó dáa bó ṣe rán ẹ sí mi tiẹ̀ ló kàn dùn mí ẹ á ti tẹ̀ kó lọ́ọ́ má yà á tẹ́ yányányà ṣèbóun nìkan ló tí ì sọ̀rọ̀ àwọn míì náà ò tún sọ torí àwọn tiwa náà pọ̀ jù àwọn là ń gbà àṣà ní ìjàlè wọ́n sọ pé kò yìí sọ ó tún kù tá a tún gbọ́. ẹ wo mọ́mì hmm. dá mi ẹ wo ẹ jẹ́ ká mẹ́nu kúrò lọ́rọ̀ ìyá làbákẹ́ o ṣé bí wọ́n wà ní kò ń ṣèbí wọn ṣe bá wà lágbé sára àwọn akọjá bọ́nṣáláṣí wọn ẹ wo bùdá mi kí la máa wá ṣe báyìí òun náà lẹ́yìn náà ṣe pé lówó lọ́wọ́ báyìí ẹ̀yin ni kò dẹ̀ ní hope wa èmi àti màámi àti jẹun látàárọ̀ ó tẹ̀ sí sú mi báyìí. o gbogbo ẹ gbogbo ẹ mi nípa rọ gbogbo ẹ sún mi o hmm. torí ibi tí mo fọkàn sí ni ọ̀dọ̀ ìyá alájẹ́ pé kó tiẹ̀ tó ń jẹ fún wa kí n máa gbébọn lé ká dẹ̀ jẹ́ òun ni mo òun ni mo kàbùkù sí mo kàbùkù lé ní o màmí. Ah. ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá tó dá mi sáyé kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó fi wá rí báyìí ṣé ò ti ẹ̀sàn ká má bí mi sáyé rárá ju wàhálà tí mò ń kojú yìí kò tún wá ń ṣèmi nìkan èmi àtàwọn ọmọ ọlọ́mọ wọn ò sì ní mò ń bọ̀ wálé ayé o wọn ló rán mi wáyé o mi fi dandan sọ fún ẹ pé kó rán mi wáyé nígbà tó mọ̀ pé ìyà ni mò ń bọ̀ wá jẹ ni àwọn ọmọ tí mo bá bí náà ó tún jẹ ò bá má ti jẹun wálé ayé ṣé tí ń bá wá rárá ṣé ò sàn ni eléyìí pọ̀ jù ìnira yìí pọ̀ jù fún mi ó pọ̀ jù fáwọn ọmọ tí mo bí ẹlẹ́dàá kó wá mi ṣàánú mi ṣẹ̀dá mi. Aṣọ́wó ah! hmm. ṣùgbọ́n ọjà bẹ́ sí i, wo ṣùgbọ́n ayé mi sùn, mo ṣe bí wọ́n níbi iṣẹ́ bá ṣe. Ah, mami ẹ̀ mú ni, tàbí ìwọ yín. Ẹyin tí ẹ yóná. Lẹ́ẹ̀kan, hmm. ó wọ̀ yín ẹ̀bà yẹn wọ́n gbẹ ìwọ náà filẹ̀ ọ gbẹ wọn ọ gbẹ. gàrí dùn ó kan ẹ̀pá wọnyí. ẹlẹ́dàá ẹ̀pá. Ah, dami ah, kí ló ṣẹlẹ̀ náà ṣe fẹ́ parí gàrí. ìdáni ló àìfún wọlé dé. báyọ̀ fi wọlé fi sílẹ̀ jàre. ṣé máa fa abọ́ gàrí mọ́ mi lọ́wọ́ ni ìlú àìfún wọlé dé. débìládé ní sùúrù ṣé bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ni ó ṣáájú ẹ lọ jẹ́ kó mu mi gààrí tiẹ̀ kó mu dé ó yá mu díẹ̀ ọkọ mi tó bá mu díẹ̀ kí wọn náà mu díẹ̀. ẹ wo màmí wọn wọn máa parí ẹ̀sìn mi ìfẹ́ wa. ẹ pín mọ ẹ. nọ́sẹ̀sì tọmọ ẹ ṣe o. má bínú. Ah, ọmọ yìí gàrí tá jọ mu for the fact pé mo tiẹ̀ gbà kọ́ kó bá máa mu gàrí inú abọ́ kan ó wọ kó pọ́n lé mi. má bínú ẹ wọ́n. ó yẹ kí kọ́kọ́ ṣẹ́ẹ̀rì níbo ló ti kọ́ ẹ sọ pé má ṣe bẹ́ẹ̀ mọ́. kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ṣùgbọ́n ariwo tẹ̀ ń pa yìí gbogbo ará ló máa mọ̀ pé ń mu gàrí ṣàánú mi ẹ̀sìn lélẹ́yìí gbogbo ariwo tẹ̀ ń pa yìí kò yẹ kó tó bẹ́ẹ̀ àgbàlagbà ni wọ́ọ̀ bóun bá ń ṣe bí ọmọdé ìwọ ṣe bí àgbà àmì ṣe tó ikú jẹ́ àgbàlagbà kí wọ́n lọ kú dànù kí n má jẹ. mi ní òkú dànù mi ni ọmọ jẹ ó dàá má bínú. ó dàá mu díẹ̀ wọ́n mu díẹ̀. díẹ̀ ni kẹ̀mú díẹ̀ ni kẹ̀mú. ẹ sọ ẹmi láàbò ìṣojú bó ṣe bá mi sọ yẹn ọmọ ìtí rí mi fín má ṣojú bẹ́ẹ̀ mọ́ mo láàgẹ̀ kò dáa olówó àkọ́mí gàrí ẹni mo kọ̀ bẹ́ẹ̀ rẹ mú sódà kó o lè rí orí ẹ̀ mú dáadáa. ó tó mu ah, díẹ̀. Eh, eh. ah, ah, ah mami mami ṣẹ́ni wọ̀ ṣẹ́ni wọ́n ti fẹ́ parẹ́ bọ́ọ̀lù ẹ fún mi ah ẹ fún mi jàre. àwọn ètò ti wọnú lé mami. tèmi ládé. àdìgbèsè wọnú lé. àdìgbèsè wọnú ah no no no embarrassment today bloody fool. Alpha. Alpha. Mm, oya yeah. ẹ wá ambulance. Kako gbogbo wọn, mo ti yanjú everybody. Really? Where don't get. Well done. Kéré gbé you are under arrest. yeah, yeah. oya oya oya. Go! kumalize. Go, go, go. Epamblance. How far? Sure, sir. Did the drop sir? God bless oh, you. Oh, that's good. Sure, sir. All clear. Ah, thank you. That's good. Yeah, Epamblance. Well done. Hello, guys. Ẹ máa bọ̀ building yẹn. Ẹ máa bọ̀ clear everybody. Ofogun wẹ̀rí o tó fọ́ sàwẹ́sẹ̀. Ẹni Ọlọ́run wẹ̀ lọ́mọ tọkàn tara. ẹlẹ́bọ àjíṣà ah, ẹni ọlọ́run wẹ̀. ẹlẹ́dàá mi ìṣẹ̀dá mi jẹ́ kí n bí ẹnì kankan torí púpọ̀ pọ̀ létí tó fi gbọ́ mi kí lẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe ta ni mo ṣẹ̀ tó o lè bá bẹ̀ẹ́ kó dáríjì mí. ẹni tí my baby wọ ẹ̀sán owó bíi tabadé o bùgá wọn ò bùgá tèpín ìlẹ́pẹ̀ bùgá no room for bùgá pọ́nmọ méjì mẹ́ta lọ́lé. Olúwa, mo dúpẹ́

ohun gbogbo ìwẹ̀ ló kù. Ah. Ah. Ah. àbí bàtà mi ti bọ́ sínú mọ́tò ọ̀dọ̀ atẹ́gùn burú o. màdàmà ṣé mi ò sì ṣe báyìí bàtà tuntun tọmọlọmọ sẹ ra mọ́tò tí mo ní mo fẹ́ wọ lọ bẹ kí bàbá sì mo tẹ àbí mi mọ mo kó bá ha ha ṣẹ̀ṣẹ̀ tí mo rò ẹ ti jí bàtà mi ẹ ti jí bàtà mi mo mà ti dáràn. mo dáràn ayé mi ti bàjẹ́ ṣẹ̀ṣẹ̀ nǹkan tí mo rò ṣẹ̀ṣẹ̀ nǹkan tí mo rò tẹ̀ tọ́ba lè tọ́ba lè jẹ́ pé jí bàtà mi. aṣẹ́gun kí ló ṣẹlẹ̀ jọ jọ ayé mi ti bàjẹ́ pátápátá ni kí ló ṣẹlẹ̀ o ṣe bàtà tí mo fọ̀ bàtà mi àṣù mi tí mo fọ̀ mm. mo ṣe ṣe tábà mo ní kí n sá sí ibi ara mọ́tò mi kó gbẹ díẹ̀ kí n wẹ̀ kí n máa lọ. kò yé yín ni àwọn aláìníṣẹ́ lápá tó kàn fẹsẹ̀ gbádùgbò kiri ó dá mi lójú pé àwọn ló máa kú ṣèbí ṣù yín àṣù brown yẹn ni ààrẹ òní brad èjì ló kù ah! ẹ má pariwo mo dúró lọ́dọ̀ bọ́lá tí iṣu mi kàn yẹn tètè tó lọ́ba ó máa ta. yéjú kó bàtà tèmi. mami ṣé ń gbọ́ nǹkan títí mi ń gbọ́ ẹ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ bí wèrè ṣẹ́gun yẹn ṣe ń dárúkọ mi tó ń sọ pé mi jí bàtà. ṣé èyí tó ń gbó bí ajá ìlú afẹ́lá ni. àwọn nǹkan tó yẹ kẹ ẹ fi juwe ẹ náà lè fi ṣàpèjú ẹ yẹn. kejì kó bàtà tèmi wàláì gbogbo inú ilé lè máa fara gbà ẹni tí ò rà máa san sí. ẹ kó bàtà ẹmí ẹmí àbá mo dára áfù mi ti lọ ayé mi bàjẹ́ mo sọ orí burúkú ẹ. gbogbo kẹtẹ ìṣọlá tààrọ ni mo gbọ́ ṣẹ́rí bó ṣe sọ yẹn gangan ni o kẹyà fi ọlọ́pàá kẹ fi gbé wọn ni o tó bá ti ra fọ́ọ̀n ọlọ́pàá yẹn lówó okay. tán tọ́jú ẹ̀ o máa jẹ́wọ́ bí tó bá fi sí. ok now Deji, olóko bàtà mi. bẹ́ẹ̀ni. o tún confam pé Dèjì ló kó bàtà mi. bẹ́ẹ̀ni. àní etí òrà máa sunṣẹ́ wàláì Deji, Deji, mo fi. ọlọ́pàá gbé wọn ni o. ọlọ́pàá kẹ́ fi gbé wọn. kí n fọlọ́pàá mú. Ah, ẹ wọ́n ọlọ́pàá best decision nìyẹn. so Deji, ló jí bàtà mi. yes that's the best decision mo sọ fún yín. ah wàláì ọlọ́pàá máa kó everybody kí n tó bí má ṣe dẹ́rìsì ọlọ́pàá máa kó everybody. ẹ eh, kí ló wá dèjì tiẹ̀ ló ń wí ṣé wọn nìkan ló ń tiẹ̀ ń jẹ́ dèjì ni. ẹ bí o tẹ ẹ ń ṣe mi nìkan ló ń jẹ́ dèjì màá mi èmi kọ́ ni dèjì tó súnmọ́ ni àbí kì í mi àti ẹ̀làjọ́ ń gbénu compound yìí. ẹ kí ló wàá fẹ́ ṣẹlẹ̀ báyìí. Ah, màmá mi ẹ jẹ́ kí lọ sọ ẹ jẹ́ kí lọ bá o. Ah. ẹ kò jọ má lọ bá o má pẹ̀lú ọbọ̀ jẹ kó o òun ti ń gbó bí wèrè ó tún wá lọ pẹ̀lú ẹ̀ ẹ wàá jọ máa gbómọ́ra yín àbí. mami ok ẹ jẹ́ ká tiẹ̀ pàtẹ́ mi ti ẹ ká wò pé ṣe é pé insult ló jẹ́ fún yín mo máa sọ pé ọmọ tẹ́yìn bí ipe o lè ni. má lọ o má bọ̀tà èmi ni mo bí ẹ àbí wọ́n ló bí mi. ẹ̀kọ́ tẹ̀ sọ tiẹ̀ ti yé mi òótọ́ ni náà ṣérù yẹn màmá dá lóhùn ni make sense jẹrẹ mi o sì wà láyé máa ṣe kí ni. má bọ̀tà o. no mi ì bọ̀tà mi ì bọ̀tà mi ì. àwẹ̀. má mi ṣerú ṣẹ́gun fẹ́ máa dá lóhùn ni má mi ṣerú ṣẹ́gun fẹ́ máa dá lóhùn mọ́ má mi nonsense lélẹ̀ náà ẹ́ ní stark illiterate yẹ ní idiot yẹ ní gbèrè yẹ. ẹ ṣọmọ pé torí pé àìkàwé gan dà láàmú ó fẹ́ lọ bá kẹjọ máa pariwo kán máa gbó bí ajá kán máa pélé yín lórí láàrin ilé kò sí ní tó jọ má lọ bá o filẹ̀ o òun ló lẹ́nu ẹ̀ tó fi ń gbé o. ẹ mami. má lọ bá má lọ o. ẹ o tọ́ lè sọ ẹ jẹ́ ti sọ pé wèrè ni and èèyàn tí yóò kàwé tí o gbádùn o máa wà bí wọn wà mm. pẹ̀lú ẹ wo tí ẹ wúra ẹ sí. Ah, èmi tẹ̀ ti gbàgbé ń patì òsì wàhálà màmí ẹ máa káṣọ yín lọ jèrè. ẹ ṣùgbọ́n jókòó. mo fẹ́ ra research card tó ń lè náírà. mọ́mí ẹ̀ nìyí. mọ́mí gẹ̀. ẹ ká sùn. ẹ ká sùn. ẹ jọ eh, mr dijinabe. ṣé kò sí. ẹ kò sí problem a kò ní ìdíwọ́n láti rí wọn ní ọ́fíìsì eh, wa. lọ́fíìsì yìí police station. bẹ́ẹ̀ni ẹ bá mọ tí dèjì ṣe fún mi ẹ máa ẹ níbi mi gbèsè kò sí. àdàkùn kí ló ṣe fún ẹ. dèjì ẹ ẹ ẹ máa tó mọ nísìnyí gbà tó ń kó báyìí. ah ẹ wo ọkọ mi ah wo ọmọ yẹn mo gbá bọ mo fẹ́ lu ọpá bọ kí ló ṣẹlẹ̀. o lè yẹn lélẹ̀. ṣẹ́gun kí ló sórí ẹ sórí ẹ dàrú ni kí ló ṣe. hello hello mr deji we need you in our station for questioning. questioning about what kí ló ṣẹlẹ̀ ẹjọ́ kí ló dé máa mi mo bá wọn bíbá yín kí ló ṣẹlẹ̀. kò tiẹ̀ mi ni suru. ẹjọ́ torí ọlọ́ ẹ ma binu ọ̀gá ẹ dákun ẹ dákun mọ́ o kí lẹ ló o. ẹ ẹ mo tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n explain fún kó lè yé yín dáadáa. èmi afṣu mi tí mo ṣe fọwọ́ mi rà mo sa báyìí mo sa síbi bẹ́ẹ̀ ẹ níbi ni pé ó dẹ̀ lọ jí àti ó dẹ̀ jí ká ó lè ní sẹ́pọ̀ bọ́lá ẹ jẹ́ ká wò dáadáa o ẹni ọ̀dọ́lọ́pàá ẹni sùúrù tó bá dé station wrong man. ẹ ẹ mọyàn report wá report oh. mental problem. ní mental problem o ó ní mental problem o bẹ́ẹ̀ ni ọkọ tó ń sọ o. jẹjajẹnu pọtì ẹ ní jẹjajẹnu pọtì ẹ níwọ illiterate ẹ já wèrè wo ni wọ́n ṣe tó nara jìjẹnu pọtì wèrè wèrè ló wá report mi o. àbúrò mo fẹ́ ṣe olè mu ni mo fẹ́ ṣe olè mu. so o ti gbàgbé tó mo wà educated young man young man àbò òṣèré young man comport yourself. kí ló ń tẹnu mọ́ ní ìlú wọlé lè wá sólè máa ń wà educated lórí àwẹ́tọ́ mi ni. ọlọ́pàá ẹ̀ lè sùn tí mi mú yìí ẹ ti ń yàrá sí i ṣé ara sí mi ò dẹ fẹ́ ní kọ́ báyìí respect yourself ọlọ́pàá i know you know your job i know come and move lọ miscreant yóò lè wá when you get na alert eh, case now eh, eh, mami ẹ fọkànbalẹ̀ mami ẹ fọkànbalẹ̀ kò sí kankan ọlọ́pàá kò sí kankan èmi o ma regret ẹ o miscreant ìwọ ṣé ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ mọ́mí ẹ káàárọ̀ ma. ọkọ mi yes ma káàárọ̀. ẹ ń jáde ni. ah n ó jáde ṣẹ́gun ló parọ́ mọ́ ẹ̀gbọ́n ẹ̀ ó ní ó kó bàtà òun ibi tó ń kó sí ló bá lọ fọlọ́pàá mu ah, ah. làwọn ọlọ́pàá bá wà mú lọ station ah. ṣé wàá fọmọ mi lẹ̀ kó wà ní station mo fi ní kí n yọjú síbẹ̀. ṣẹ́gun èwo. ṣẹ́gun kan náà tá a jọ ń gbé. tá a jọ ń gbélé. àbí ṣúlẹ̀ ìbúrúkú ni bọ̀dá ṣẹ́gun ni. ó fọlọ́pàá mú ẹ̀gbọ́n tèmi bọ̀dá dèjì. ṣé wọ́n sọ fún pé ọmọ ajá lè ń dìlé wa ni. Ah kò tí ẹ ah. ṣẹlẹ̀ yìí kò tí ẹ ẹyin ọmọ mi ò tí ẹ ń jalè. ṣé mo kọ́ mọ́ mi mi ò tẹ̀lé wọnú ilé mọ́ ẹja máa lọ station báyìí. kájọ máa lọ ẹja àjọ máa lọ. Ah, ọkọ ah. mi. àbíṣe burúkú ni bọ̀dá ẹ̀ ni. mo rò bẹ́ẹ̀ o. jí nǹkan. ní àdúrú bí mo ṣe ń sìn ọ́ tó. kele kele kele kele kele kele. kẹlẹgbẹ. àṣàrí àjànàkú o kì í ṣẹrù fọmọdé. kẹlẹgbẹlẹ yìí kẹlẹgbọmọ yìí. torí bẹ́ẹ̀ ṣe àánú ìdúró torí pẹ́ ṣe àánú yìí dúró torí pẹ́ ṣe torí pẹ́ ṣe o torí pẹ́ ṣe àánú yìí dúró ah olúwa ò ṣe o alágbára ò ṣe o ọlọ́run náà àwọn ọmọ ẹgbẹ́ ọ̀gá mo yàn ọ́ lógo lórí ara mi lórí àwọn ọmọ mi lórí afẹ́nifẹ́re mi lórí àwọn tó fẹ́ mi lọ́kàn lórí àwọn tó ràn mí lọ́wọ́ olúwa ò ṣe alágbára ò ṣe ọlọ́run náà àwọn ò ṣe mo gbé ọ̀gá mo yàn lógo mo mọ rírì orí rẹ olúwa ò ṣe o gbogbo àìṣiṣẹ́ mi gbogbo àìṣedédé mi olúwa dáríjì mi alágbára dáríjì mi ọlọ́run náà àwọn ọmọ dáríjì mi olúwa fàánú gbà mí olúwa wá ṣàánú fún mi alágbára ṣàánú fún mi kàmí máwọn tó ṣàánú fún olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi bílẹ̀ ṣe mọ́ yìí ní tá a jẹ má jẹ́ ọ̀nà lára o má jẹ́ ó fànira fún wa o ṣàánú fún mi o torí jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. ọkọ mi yìí èmi nílẹ̀ ti mọ́ ẹ jẹ́ a ṣàdúrà. ilẹ̀. Hmm? káàárọ̀ ọkọ mi ilẹ̀ ti mọ́ ẹ jẹ́ a ṣàdúrà ẹ a ké ọlọ́run wa tó dá wa ká dúpẹ́ ká sì tún béèrè orí ọ̀fẹ́ mi ìyẹn ó yà ó yà ó yà ní orúkọ Jésù ìlàjú ní orúkọ Jésù ní agbára ìjẹ Jésù alágbára láyé àti lọ́run. Adúpẹ́ aláyọ̀ àyìn lógo. Adúpẹ́ ó wà láyé wà láàyè. Adúpẹ́ ààbò yín lórí wa. Adúpẹ́ pé a sùn láyọ̀ ají láyọ̀. Ó pa wá lánàá ó wa láàárọ̀ yìí. Olúwa gba ọpẹ́ wa. Alágbára gba ìyìn wa. Ó jẹ́ ká rí gbàmígbàmí ọ̀gànjọ́. A tójú orun dójú ikú. A tójú kòtò olúwa gbọpẹ́ wa alágbára gbọpẹ́ wa bá a ṣe wá jìyà ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ olúwa dáríjì ẹ̀ṣẹ̀ jì wá èyí tá a mọ̀ lẹ́ṣẹ̀ èyí tá a mọ̀ lẹ́ṣẹ̀ èyí tá a dá síra wa lọ́rùn èyí tó ń dá sí wa lọ́rùn olúwa dáríjì wá ẹ̀ṣẹ̀ àtiran díran àtinú ẹbí dénú ẹbí olúwa dáríjì wá lẹ́yìn dáríjì ẹ̀ṣẹ̀ à ń bẹ̀bẹ̀ fún àánú rẹ ọlọ́run ayérayé o olúwa ṣàánú fún wa alágbára ṣàánú fún wa ọlọ́run inú àwọn ọ̀run ṣàánú fún wa ní àdúrú bí mo ṣe ń pè ọ tó ọlọ́run tó dá ayé àti ọ̀run èèmú kan mi mọ̀ látọjọ́ tí mo ti délé ayé láti pínísí mi di àsìkò yìí kí ni mo wá gbé tó jẹ́ pé àwọn ọmọ mi ọ̀rọ̀ rẹ ni mo fi ń bọ́ wọn ni mo fi ń tọ́ wọn ní gbogbo ìgbà ó ṣe wá jẹ́rú ọmọ ẹ̀mí àpèkẹ́ pẹ̀lú wàhálà tí mo ṣe lórí ọmọ wípé kọ́ máa yá yàkuyà mo tiẹ̀ sì jẹ́rìí kò lè jọmọ mi wọ́n ní ọmọ mi pààyàn dèjì pààyàn dèjì mi dèjì mi pa èèyàn kò lè jẹ́ dèjì dèjì ò lè parí ẹlẹ́mi kó wá pààyàn ṣé mi pé ọmọ mi dèjì mi ojú mi ẹ̀mí mi. Sir, search everywhere. Sure, sir. I've searched everywhere. There's nothing there. Are you sure? Very, very sure, sir. Okay. Uh, mama, tàbá di. a máa padà wá. Irọ́, ajá ò ní lọ kíkọ́ lọ́kọ́lọ́ ẹgbẹ́ yìí. Ẹ ẹ̀ ní bọ́bọ́ mi lọ bẹ́ẹ̀ ní kí n lọ. Ajọ́ ní mi, ajọ́ ní mi, ajá ò ní lọ kíkọ́ lọ́kọ́lọ́ ẹgbẹ́ ayé o ayé o ayé mi o mo ṣe sí lọ́wọ́ tó bí mo ṣe pè é tó bí mo ṣe tẹ̀lé ẹ tó mi ò mọ lọ́rùn méjì. ẹjọ ẹ bá sunkún mọ. Tèmiládé tí máa ní gbogbo tó ń bá mi sọ látàárọ̀ tí wọ́n sọ pé ó yé mi rọ́ ni mo pa o ah. bóyá Fọlákẹ́mi máa gbọ́ ẹ̀mí ò mọ́ o. Tèmiládé kí ló ṣẹlẹ̀ gangan. mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ bó tó bá sọ pé kí n ṣe ṣàlàyé again màá kúkú ṣàlàyé. mo ní ṣàlàyé fún Fọlákẹ́. ṣàlàyé ká gbọ́n. mo ní ìdẹ ọ̀pọ̀ yín ni. kí ló ṣẹlẹ̀. àti àná èmi bọ̀dá mi àti màámi àti jẹun kódà bí mo ṣe wà ẹ mú fẹsẹ̀ rìn láti jàyè dé fàgbà ẹ̀yin náà imagine distance from ìjàyè to fàgbà me mind anything so lọ́rọ̀ kan ó nílẹ̀ ọ̀bùn wa fún mọ́mí ẹ láti jẹun. mọ́mí o. well ohun mi kì í help yín But oh, surely, oh, ṣe rí mọ́mí ẹ tó dárúkọ yẹn gangan ni kọ́má tó wà ń bẹ̀ because one ah. náírà mi báyìí kò lè bọ́ sọ́wọ́ mọ́mí ẹ oh, ṣé mọ́mí ẹ tó fi mí pé èṣù àbí ṣó ti gbàgbé nǹkan tí mọ́mí ẹ ṣe fún wa ni. ó ti pẹ́ ẹ̀ ọ̀rẹ́ pọ̀ <laughs> yorùbá náà ló sọ pé tá a bá gbàgbé ọ̀rọ̀ àná a nírẹ́ ni bá ṣe mi ò dẹ̀ gbàgbé ọ̀rọ̀ àná torí mọ́mí ẹ̀ nǹkan tó fi mi wé ń jọ yẹn ṣòro ká ní pé àwọn èèyàn tí ò mọ̀ mí wà bẹ́ẹ̀ wọ́n lè lẹ̀ mí lóko pa ó ah. mọ̀ nǹkan tó fi mi wé ni ó dẹ̀ pé mo dà bí èṣù tó fẹ́ bà yí ọmọ wọn jẹ́ so the same person ló wá bá pé ebi ń pa mọ́mí ẹ̀ mọ́mí ẹ̀ ò tí ì jẹun ó pẹ́ kébi tó pa wọ́n. ó dáa Rónkẹ́ ẹ jọ̀ọ́ mi bẹ̀ ọ̀rẹ́ ẹ̀ Mami ò mí nẹ̀, ẹ má bínú ẹjọ́ ẹ ṣàánú mi. Ọ̀rọ̀ yẹn pọ̀. Wọ́n ah! ṣe wọ́n ló ní ìdí owó yẹn bẹ́ẹ̀ wọ́n ṣe lè péjọ rẹ̀ mi. Àmọ́ ìkún mi ẹ̀yẹ o. Òun ló níṣòro ṣe wá bá wa. Àwa o ti mọṣẹ́ tá à ń runs là ń ṣe. Ó yẹ kí inú ẹ̀ máa dùn. À ń fún eléjẹ látọjọ́ ẹ̀. A tún fẹ́ kọ́ ẹ bó ṣe ń pẹjọ́ de wa ń ṣe bákan de wa ń ṣe bíbọ̀ lọ. Kí ló ń ṣe ẹ̀ náà? Wọ́ọ́ bébì. Ah, Iṣẹ́ runs yìí là ń ṣe the same iṣẹ́ tí mọ́mí ẹ fi sọ̀rọ̀ sí mi lọ́jọ́ kìíní àná òun ló tún wá bá mi pé kí n fi bọ́ wọn does it sound right in your ears sórí wọn náírà mi kò lè bọ́ sílẹ̀ fún mọ́mí ẹ láti fi jẹun ṣé o máa gbọ́ tèmi ṣé wàá darapọ̀ mọ́ àbí kébi pa mọ́mí ẹ kú dànù I don't even care anything about your mom. máa lọ lé máa lọ rò but at least ẹ jọ mi ò mind any amount ẹ jọ bí mo ṣe wà mo máa fẹsẹ̀ rìn padà lọ lé ní ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ má lọ rò ẹjọ́ ó ṣe ọ̀pọ̀ máa rò. máa rò ó ṣe ọ̀pọ̀ máa rò. máa rò ẹ jọ owó ẹ ló ti ẹ̀kú sí. mo kẹ́ bá mi bọ́ rẹ̀ sọ̀rọ̀ ah, o ṣe o ṣe small kékeré gbogbo ah, mama di mama. mama ma yẹn pọ̀. ṣé this is one of our friends Demilade lórúkọ ẹ a dẹ̀ fẹ́ wá rí yín lórí ọ̀rọ̀ Eh. náà. ẹ̀ẹ́ Demilade ṣó ẹ mọ̀ nǹkan a lè dúró sọ̀rọ̀ báyìí. ọ̀rẹ́ mi máa ń jẹ́ tán máa jẹ́ ń jìyà máa jẹ́ ń ṣe sí. ká máa gba ọ̀rọ̀ ibẹ̀ ní ọtí kí ló gan mo béèrè lọ́wọ́ yín tẹ̀dẹ̀ ń ṣe bákan bákan láti ọjọ́ yìí. Suzy baby Suzy baby èmi àti ògbà ń pọn bí gbá ọtí o ìwọ ló ń get wrong nǹkan tá a ti sùn ní deal tá a ti sùn then ìwọ ló open ẹ o báwo ṣe ní sọ̀rọ̀ ńgbà tẹ̀dẹ̀ ń lọ fà lórí ẹ̀. secret ballot la fi ṣe ó sọ di open mọ́ mi lọ́wọ́ ó wá ti di ti gbogbo ilé báyìí kò ń ṣe wọn nìkan mọ́. ẹ wá o ẹ wá inú ah. sùúrù. kí ni. Suzy. Hmm? you why no go. ah ah no na why you calm down you no suppose like be ah, baba house lè máa ṣòwò yẹn sí. kò sí wàhálà owó ti dówó house. tẹ́sì dúpẹ́ lọ́wọ́ honourable wọ́n fẹ́ fún gbogbo house lówó. ọmọ ah, ah, mi bá ti gbọ́rọ̀. <laughs> ẹ ṣe o. just dey play. tẹ́lẹ̀ bá ti gbọ́rọ̀. just dey play. gbogbo house ló gbọ́. Ah, ẹ wo business kí ló máa ṣẹlẹ̀ àwọn bí ìjà báyìí because tí wọ́n pe period nǹkan tí mo fẹ́ àwọn fun fun fun leave me mo wà báyìí i need to work before pleasure mo ti ṣiṣẹ́ mo wà ní leave mo wá gbádùn ara mi lélẹ̀ èyí ni leave mi bẹ̀rẹ̀ then mo fẹ́ enjoy ara mi to the fullest. ẹ fẹ́ lọ sọ́yọ̀ ẹ̀ ń kọjú aláfi òre bì kan náà ẹ ní sùúrù ẹ calm down. We bá sọ bẹ́ẹ̀ mọ́ ó ti change o mm. new generation life tá a wà yìí mm. òun lọ sọ́yọ́ o gbọ́dọ̀ kọjú ni o lásán ta lápọn mẹ́rin pẹ̀lú bàbá kọ́nà bá mi fọ̀rùn kẹwọn ìgbà tá a máa fi dáàfin tá a máa pè wọ́n báyìí bàbá láwọn ti dé London so tell me. má wọrí bàbá ẹ má wọrí àwọn ọmọ ẹ tó débi báyìí. Tessy go check those girls now kí ló ń ọdílé ọlọ́rẹ́bù tí wá ń bì báyìí. Ah. ẹ̀wà tẹ̀rí èmi mo fẹ́ ṣá o. nùnú níbo ah, ẹ lè rẹ́ ṣàmì báyìí. mo fẹ́ gbádùn ara mi léyìí kẹ́kà tó wà ń bẹ̀ lẹ́ni ìtàláwà báyìí àbí everybody mọ̀. àyè ah, láti ṣe kí ni ká ṣe kí ni ká fà á já mo fẹ́ fà á já. ẹ ṣe báyìí. ọ̀ya ká padà sórí ẹ̀tẹ̀ until they tell you. You no fit press anything. House le ma share ni come. Gay, why you dey do like this now? Ah, now you ask am. Now you ask am. Now me ask you now, abi? Uncle, oh, I don't hear this one. Na house dey go. No, no be house. Now me get am. Na personal money. They play. share. Ẹ má so sọ́dọ̀ oh. me. Oh. Because I no understand. And you account, Oh, la máa múlẹ̀, ìbẹ̀lẹ̀ máa fowó sí honourable. So I know. Oh. oh. oh. All right. That's my girls. Oh. How are you? Honorable. Hmm. What's this? Okay. So it will like you know. La la la la la. Mm. <laughs> Baby mi. Kí ló ṣẹlẹ̀? Fine, honorable. Ibi àti ti wà lẹ́ẹ̀mejì Ah ah, do me ò ń ṣàìmọ̀ forúkọ yín always together. Ṣé ìgbàgbé ibi tá a last time? Ṣé ibi tí mo gbé long join ni wọ́n ń pè ní cloud nine but nǹkan tí mo fẹ́ bá yín fà lémi òun ló ń pè ní cloud eleven lókèlókè mo fẹ́ ṣeré fún yín gan ni. torí cloud nine tó gbé mi dé lọ́jọ́ ẹ̀ ìrẹsì ni sẹ́mu mo fẹ́ jẹ lémi má bínú babe. Oh. Honorable. Baby. Sweet honorable. Ọmọ pẹ́ ti mí sí. Gbogbo kíní iná. Let me sing. You know I'm always ready for you. Wow. <laughs> Baby, I told you last me now. And so, show me. So, baby, ò ní bínú sí mi. Iyán. But love ẹ̀gúsí ni mo fẹ́ jẹ lẹ́yìn. Honorable, tẹ́ bá jẹyán tán, tẹ́ jẹsẹ̀ mú tán, ẹ sì máa padà wálé wá bá because continental dish Baby kéègàn ibo lára ẹ ìta lára ìta lára. ọ̀nà epo máa ń jẹ kú yéèmà. gbé ó yá gbé mi débẹ̀. ẹ jẹ́ kí n dá yín padà sẹ́sẹ̀ àárọ̀ máa ṣe gòkè ní ẹ̀fún lẹ́gẹ́lẹ́gẹ́ ká do this truck báwo lẹ fẹ́ sí. ọ̀nà ọ̀nà ẹ̀wọ̀n lẹ fẹ́ mi nù wọn. Okay baby, you. Let me go for this. Ìwọ ni. Ẹ ìwọ. Please three sixty abeg. Ẹ jẹ́ kí you. rí. Jẹ́ kí Okay. Ó yá. Ó yá la, oh my God. Ẹ mọ nǹkan tó dáa. Honourable. Yeah. New intake new. I can see. Cha cha. lọ bá. Okay. Eléyìí. Ó lọ fà á. Uh, tẹ́ bá ń gbọ́ fà á. gan sọ pé kan tẹ́lẹ̀ ọgbọ́n mo fẹ́ ṣe lẹ́nu mo ní mo wá ṣe kí ni mo wá fàájà bóyá lọ fà ẹ̀ ń gangan mo fẹ́ kí ló ga jẹ. two ni o bàbá mi. two hundred k. ń gbọ́ ṣe chacha nìyẹn. bẹ́ẹ̀ ni sá mo ṣẹ̀ṣẹ̀ dé ní sá. ok kò sí wàhálà ṣé problem kan tí mo ní tẹ́yìn gẹ̀ẹ́sì yóò ti mọ̀ owó yẹn wà bí mo ṣe fẹ́ ná ni problem mi báyìí. Ah two hundred k lẹ́pọ̀ ọmọ yìí ok màá fún yín ní hundred k fún gbogbo ló jẹ́ three hundred k. Oh Oh my God! ẹ ti ní three hundred báyẹn fọ two hundred for her uh-huh. hundred for the house. Ẹ ọlọ́rọ̀ kan tá ṣe sọ ìyẹn tẹ fẹ́ fún wa ẹ round ẹ sọm ẹ up. ṣé wọ́n lo ní ni ṣe bẹ́ẹ̀ ni mo ní. ọmọ na company àkàndá mọ̀ ní ìlú ẹgbẹ́ adébẹ̀. gbogbo nǹkan tẹ́ ẹ fà ń sìn àti two hundred àti hundred ó dà mo tún close ẹ̀ mo fi five hundred k. Ah, ó lọ ó yẹ ìtẹ̀sọ́dọ̀ ẹ wo ẹ tẹ sọ́dọ̀ mi <laughs> zero two síbo ajitimi na zero two. ah company account or not. suzy suzy suzy calm down. ṣé ẹ gbọ́ company's account majority carries the vote. Yes, yes. Company's Why account never show where you see. Kí ló ń ṣe báyìí? Suzy you be sly. Why you dey do like this? You dey sly. On top money wey go finish you go finish for money na money on top money wey go finish. abeg ẹ dẹ fún ilé account yẹn mo ní báàgì mi wà yẹn. wàá fún mi company's account. ẹyin pépè lọ jókòó náà. wọ́n wá jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn lọ́rọ̀ ìbò feel comfortable jẹ́ kó jayé ẹ jókòó sáà. Oh. báwo ṣe rí kún ọmọ rẹ. honorable tó máa yé jẹ. jẹ́ ń jèrè láyé mọ́ wá bó ti wù kó rùn mú tó sánmọ̀ dúdú díẹ̀ yóò wá gbẹ̀gungun lẹ́ni. mami ẹ káàárọ̀. Démiládé. má. tí mi bá ní káàárọ̀ nǹkan. Démiládé. má. ṣé ní ìlú nìyẹn ó jáde nílé látàárọ̀ àná ó ṣe ń wọlé báyìí lónà kí ló fẹ́ fi kún yẹn ṣe náà. ẹ ó kàn ṣe àná ó mọ̀ pé lókèlókè lọ́kàn mi ó wà tí n bá ti tètè rí kankan nínú yín lásìkò tó yẹ kí n rí ó wá fi inú léyìí sílẹ̀ wò lọ ó ṣẹ̀ wá ń bọ̀ ní ìsìn. màmí ẹ mọ̀ pé mi náà mi ìṣọmọ bẹ́ẹ̀ ẹ ṣàrántí ọ̀rẹ́ mi Rónkẹ́ tó ń gbé lẹ́yìn bẹ́ẹ̀ òun ló sọ pé òun ríṣẹ́ òun bá mi ríṣẹ́ ní hòtẹ́ẹ̀lì kan tó wà níbi street ẹ̀yìn wá bẹ́ẹ̀ so tí mo ṣe débẹ̀ báyìí. ló hòtẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ ni màmí. hòtẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ ni màá. ah kí náà ń ṣe lóòtẹ́ẹ̀lì tó mọ̀. wọ́n ní màmá bá wọn gbálẹ̀ màmá bá wọn fọbọ́ tí kọ́sítọ́mà bá dé máa sáf kọ́sítọ́mà ló ń jẹ. Ah, ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni ó ti dáa ṣùgbọ́n síbẹ̀ náà nígbà tó wá mọ̀ pé wọ́n ti bá irinṣẹ́ tó ní wálé lánàá ó pe ẹ̀gbọ́n ẹ̀ kó pè mí bó jẹ́ kó o yá fóònù kó o fi pe ẹ̀gbọ́n ẹ̀ kó sọ fún mi. ah ọkàn mi ò balẹ̀. mi ì rí fóònù in fact bí Rónkẹ́ bó ṣe introduce mi sọ́gà àwọn ọba òun náà gbàbí iṣẹ́ tiẹ̀ lọ so mi ní time mo kàn ń ṣiṣẹ́ ni màá mi. ò ṣe é ṣe tí wàá fẹ́ gbọ́ tuntun tí mo ṣe ṣiṣẹ́ mo gbálẹ̀ mo tọ́jú àwọn kọ́sítọ́mà mo fún wọn lóúnjẹ bó tún ṣe dàárọ̀ ẹ̀ náà mo ti jí mo ti gbálẹ̀ gbogbo nǹkan tó ní kí n ṣe mo ti ṣe bí màá kàn ṣe wá jókòó ibi tó jókòó sí bó ṣe rí mi nìyẹn bó ṣe pè mí wá àwọn òbí ẹ máa tọ́ ẹ dáadáa ò mú ní bẹ́ẹ̀ ni àmá mi tọ́ mi lọ́ bá ní àwọn level fún mi èmi ti ẹ̀rù bóyá nǹkan kékeré ni mo ń bọ̀ máa mi bọ́ ṣe kó twenty thousand lé mi lọ́wọ́ nìyẹn o tí mo ṣe fún ẹ ah, wọ́n náà wọ́n fún mo níṣẹ́ yá mi nìsà wọ́n nínú àwọn fún mi nígbà tí bá ti délé kí n lọ sọ pé ah, àwọn òbí mi wọ́n tọ́ mi dáadáa o. Ah. Máàmí, ìyá ti tọ́ lọ́rọ̀ wa o. Ọlọ́run ò ṣe o. Ọlọ́run ní àwọn ọmọ ògbé ọ̀gá. Ọba tí Jémi ni má bẹ̀rù mà yàn mà ṣe. Mo ṣe é lọ́ọ́ bá o. Ọlọ́run á máa jẹ́ káwọn ọmọ tiwọn náà máa rà mí. Ọkọ mi ló wá sọ yìí o má ṣe mẹ́lẹ́ tó bá ti ṣe mẹ́lẹ́ bó ṣe sọ nígbà tí n tiẹ̀ fi mẹ́lẹ́ kọ́ yín. ẹ fi kọ́ wa màmá mi mo ti sọ pé màmá ṣiṣẹ́ mi dáadáa má gbé ẹgbàá ẹgbàá Mami, mi ẹ máa wọn ẹ̀fọ́ tẹ máa ṣe fún mi gbà yẹn. ẹ wá kí mọ́ máa mi. abiola mi abiola mi. bọ̀dá jẹjẹ máa padà wálé àwọn àgbàlẹ̀ wà ní máa mi wọ́n máa padà wálé. àbíyí sókèlè gbé ọwọ́ ni ó padà wálé. ẹ dákun ẹ jọ̀ọ́ dúró báwo ni mo ṣe fẹ́ rí ìdèjì mi báwo ni fẹ́ rí ìdèjì mi ẹ bá mi wá ọmọ mi ẹ jọ ẹ má wò mí. fọlẹ̀ ṣe kí ni wọ́n fọlẹ̀ ṣe láyé tí mo wá ẹ má má sáré ọlá kọlù òṣì kọlù òṣì yéé. Eh. My name is Sirikatu the cooker. I'm the cooker of the house. I cook rice eba, semo, asaro, ekuru, ero, eh, sorry. My Tony, Tony, You're gonna tell me that this Wacko Jacko over here is gonna cook the food I'm gonna eat? Mm-hmm. Hey, oh hey, hey, fọ́kókó tí n bá fún ọ My baby ain't no fọ́kókó. Ẹ̀yin méjèèjì, ọkọ àti ìyàwó, oṣù lẹ́yìn. Ṣebí ní gbogbo access tẹ̀wá yìí ẹ́, eh? my brother, this is the best apartment. Really? By eleven thirty twelve, èmi eh, àtàwọn onígàsmi máa wọlé. ọ̀gá wetin i no dey wetin. you beautiful Cinderella come close to me let's go. you no be Cinderella ah. you be Sidi. ó lè ní nǹkan tó lọ́n fi ṣe o ó lè jẹ́ wípé ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé yín pamọ́ torí ọjọ́ ìbí ni. ẹ máa ṣe church níbí ni. àwọn contract staff Contrast staff. please hey. i don't do it i'm a responsible man please. no hey, hey, hey, i would like to hey. dey mad. Hey. Take it easy. Bring the money Take out. it easy. Ah. You are surrounded by the police, so you need to cooperate. Put your hands on your head right now. Don't try to press back. Our hands are gone. Appendicitis tó ń ṣàbúrò yìí. Ó ti rupture. You need more hands. wọ́n tó mú wá bá mi pé kí n train yẹn mo align ẹ̀ tó wá fi alignment girlfriend mi. ó fẹ́ ṣe olúburúkú ìwọ high ló lọ fi ṣùgbọ́n pé ó yá bó ṣe wà yẹn mo lè torí ẹ̀ commit suicide. Nein, babe, du hörst mir nicht zu. Mir gefällt es nicht, wenn du mir nicht zuhörst. You speak in German again. I'm sorry, you know I only speak German when I'm angry. Ibo ló wà kí ló ń ṣe látẹ̀kan tó fi wá sí gate. Àkànṣe àdúrà kan wáyé kí n ṣe ni wáyé kí n ka iná àtẹnà one million. Òun wá ka five hundred mo wà nígbà kí n wá kanlẹ̀kùn. adura do tó ń gbà lélẹ̀. Eh. don't step on me. we stepping on you please want this babe i don't i don't get time for all this rubbish you look like an woman baby baby you look like an abandoned property akọyin clear. ọmọ ẹ̀yin lè máa fún bọ́bá in chance o torí ọsẹ olórí burúkú tó rà lẹ. Coming soon on Okiki Premium TV. ìfani ọgbẹ́ ìkan hàn ọmọṣẹ́ adíá fún ìgbàgi tí ń bà ké sọ̀tá. ẹ ti dáràn mo jagun wọn pa kúkúrú ló sì pa gúngùn. Yeah. ìsọ̀nù mi ẹ̀jọ̀ ẹ̀wù kò tí mo wà. dágunjà dágunjà. àyà má kú ọ o ìwọ ti gbàgbé ọjọ́ àti sọ̀nù. àṣẹ ni mo pa mọ́ dábàá látòní lọ ẹ ò gbọ́dọ̀ jọba aládé lẹ́yìn má. àṣẹ ti kú. Ah! báwo òkú ṣe sùn rè àtajá àtẹran gbogbo èèyàn tí ń bẹ́ẹ̀lù làjẹ́ làwọn ọmọ ogun dágbújà ti wó lulẹ̀. a ó ti ń pa kúkúrú ní pa gígùn ká lòun gan ká lòun gan. kí lè ṣe yìí. ẹ bà mí ọmọ ti dé. àṣàkẹ́ o. mo jẹ́ ní gbẹ̀jẹ̀gbẹ̀jọ́. o ti tọ́ ká nírù mọ́lẹ̀ dandan ni kò rí jẹjọ. torí tọ́gbọ́n bá fẹ́ sọ̀rọ̀ ọgbọ́n kìdí mọ́lẹ̀ bẹ́ẹ̀ kù bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ ká kú bá kọ̀ rọlọ gbọgbọ lọdí ọfọgbà sí bẹ ní ọgbọ ọta mi lẹni tó bá jẹ bí ìtòsọ òun ni ó dé sùrùsùrù ó dé sùrùsùrù ó ní ó sùrùsùrù. tá a bá bí bàbá rẹ rí wo dè mí mọ̀ ń bọ̀. gbogbo wa láti mọ̀ pé Ṣàngó dágun ta ò ṣeé gbóná wojú ẹ̀ òsáàrì ò ṣeé tì láyà. ẹ mi lẹ. ọ̀pọ̀ mi dáàlà òjò kan lẹ́yìn ọkọ̀. èmi ọ̀dàgùn. tí ó ta. wọ́n jẹ́ kí dágun jọ mọ̀ wípé ẹyin lòun àpáta lèmi. ó rí òjò òjò ẹ̀sìn tó ṣù yóò sì padà rọ pa ni. kí wọn ti àtàwọn náà tún gbé sàkọlẹ̀ lọ bá wọn. ológbò tó sùn bí ọ̀lẹ ọgbọ́n inú rẹ̀ pé gbà. kó wọn lọ́jọ́ tó wọn ni. lákọ̀kẹ́ mi tí wọn ò nífẹ̀ẹ́ nìkankan láyé mi jò ń lọ. Ah! Ah! bàbá mi o. ewúrẹ́ tó wọlé ìkòkò yóò daṣọ ikú bora ó wọlé mi lénìí ọwọlé ikú. èèwọ̀ igbá là pa nìkan ìpá wo. ó ti pàyà wa o ó sì tún pàṣà bí. ó pa àwọn méjèèjì. mẹ̀yẹ́ mọ̀ kàn ní. kò bá mi. mi dákun. Ah, àkàkẹ́ ò mọ bí mo ṣe tó lù mí. àìjẹ́ kánú ológìnrí kan ni òjò ń tájà bá jà yín bá wá wúwo tó jẹrin lọ olókìnrin mi ò fèyí jẹ́lẹ̀. kò ní dáa fún yín bí bá tó ríran yín wọ́n pa. ta ló jẹ́ dúró ẹ̀wò láṣà. ká tó bá ṣe ń lọ bá ké o. èèwọ̀ ni. tó bá kọ̀ tí ò mú àṣẹ mi ṣẹ omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ẹ mọ́ gbàgbé pé ẹran ọkà sí ni o kò ṣeé jẹ. lónìí lọ́ọ́ tójú oorun dojú ikú. òdìdí olóyè mo sì pa síta gbangba ẹni ọ̀pá kúlùkù òní kánú ẹni ọ̀pá àkàlàmọ̀gbò òní kóṣù ọgbọ́n sọ́gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní òfìlù mo dígí wèrè pé wọn ò níbi. báyìí ọmọ wèrè pé dámọ́ ọmọ ògùn rẹ̀ òní ìlú òkú. ikú ẹnu ògùn lágayé o. ọmọ dà fún Ah, ìwọ fọ́dọ̀ rẹ bá gbẹ́gí gbùngbùn òní fara rẹ sàn. ẹ wo lẹ ń pè lákẹ̀kẹ́. akẹ̀kẹ́ ló kọ́ mi kó máa rán létí yín. Coming soon on Okiki Premium TV. ìbà kọ́dẹ́lé ayé lónìí tó dájẹ́ sórí òfurufú jágádọ́ jágádọ́ alámání ká òkòkò mọ̀ ká aláwọ̀fà yìí mà ká aláka àgbáka wà wọn òsè kárí káwọn omi kásẹ̀ omi ọ̀ká oníparẹ̀ ìkàn bíbí lọ́dẹ àká. wọ́n ní bàbá ẹ̀ ṣàwọ̀. wọn náà ṣàwọ̀. báńjì òun ló báńjì ìsọmọ gidi. kí ló wá lé mi láàrin òru. ntẹ́ náà wá dọ́dọ̀ mi lọ́sùn mọ́ wá wá lóru. ẹ ṣàlàyé ace and not just chief ṣé wà náà ògùn kẹ̀kẹ́ rí kọ́ léètì rí ni. ẹbí ti ṣe bí mi tiẹ̀. ẹ máa ń láti yẹra fún ẹni ipò tó lè mú mi níwájú. ó ti ní emphasize lórí progressive. wáyé tí mi ní emphasize lórí ẹ̀ tó ń sọ fún mi wípé tí mi ò bá ṣọ́ ara mi kó lè la ẹ̀mí lọ. ká sáré títí ká lọ rí kásán mu kárìnrìn ìgbẹ̀rẹ̀ ká lọ rí kásán mu elédùà ló mọ̀ mẹ́ni tí ó fi dídùn ọ̀sán lé lọ́wọ́. ọ̀gbẹ̀rì tó bá bẹ́gún lódò mi títí ń fọṣọ rẹ̀ yóò fẹ́ bọ́ dúra. ṣó gbàdúrà ṣó gbàwẹ̀. mi ò kàn kí ni mo ṣe fún ìdílé yìí ìwà wèrè olórí burúkú yìí. àfi ọwọ́ fi wá mi ní Banji o. bàbá Banji ọmọ sì ni mí o lọ́jọ́ tí wọ́n ti bí mi wọn ò nà mí. òtítì àlùtìtì ẹni mi kùkù tẹ. àìlómi. ọmọ tí wàá fọlọ́pàá mú bàbá mú sùn. wọ́n ní wọ́n mọ̀ sí ikú ṣé wọ́n fẹ́ sun òkú jẹ ni. èyí náà jẹ́ kólókùn sí òkun. ẹyẹ àjẹ́ ń gé olókùn parada. ẹ wò ní ẹjẹ tó fún yín. tọ́ba ti dẹ́gbẹ́ níta fẹ́ rè. ewúrẹ́ dẹran lápáta bíná bá kú àfẹ́rú bojú làgbọ́ ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rọ́pò bálàdé ọba sílé ọmọ ajogún ẹ̀gbọ́n. ó ṣíyàwó ò sọ fún mi. àfẹni tá a bá sọ fún. ẹ̀yin ń pètè ọ̀nà ẹjọ́ tẹ̀sẹ̀ kó mẹ́ ẹjọ́ tèmi amúsànfìsàn oògùn kó irọ́ nípa. àmú mi rí wípé ẹ wà ní ipò wájú ipò wájú tí mo dẹ̀ ń sọ yìí ó ní ewu fún ẹ̀mí. owó ètò jẹ́ pé gbàtàn ṣe promoter as branch manager ló fi ìpè ẹ̀kọ́ fiṣẹ́ sílẹ̀. kọ́ńtà jọmọ́ leadership position kí n avoid it kàkùn tó ní kiri ọmọ gòkè àlọ tó tó yẹ lọ. lọ́dọ̀ lọ orí sọ́ọ́rí èmi mo sọ bẹ́ẹ̀. ó sọ wípé kò kò kẹ́fù níbi tó bá ti sọ pé kò dúró síwájú kéèyàn dúró sẹ́yìn ẹ̀. báyọ̀ lè mọ sáré kọ́ mọ́ bá a ṣàwájú èrò àfìgbà tó ṣàwájú èrò wọn náà gbẹ̀yìn rẹ̀. ṣé o rí ayé báyìí ṣé o rí ayé. gbogbo àwa àgbàlagbà á ti balẹ̀ jẹ́ kí gbogbo wa máa lọ káwọn ọ̀dọ́ dé kí wọ́n túnlẹ̀ sí i. Coming soon on Okiki Premium. Mo lè ṣe kí láyé tí mo wá. Ẹ má má sáré ọlá kọlu òṣì yé. Ẹ má sọ̀rẹ́ kẹ̀kẹ́ kẹkọlu rélùwé. Àsìkò láyé ẹ̀dá kankan ò koríko ti wù sórí àpáta. Yeah tẹ̀tẹ̀ ní síwájú eré sísá o ọmọdé tí ó bá kọ́kọ́ ta tẹ̀tẹ̀ kó só sáré aṣubú aṣubú mọ́sọ̀ o kò ṣe ní síwájú ẹkún àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ adúró tolúwa o adúró tolú adúró tolúwa o kò máa ní jogún. mà sẹ́ni tọ́lọ́run ò lè mú ra. ẹni ọlọ́run wẹ̀ lọ́mọ tọkàn tara. ayé ti dorí kodò kò yé ni mọ́ ọmọdé ò máa wò di ìyá ẹ̀ ló máa ṣá ọmọdé ò máa wò di ìyá ẹ̀ ló máa ṣá rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ̀ òbí ẹ̀ yìí dáadáa a ó béèrè wọn lọ́wọ́ rẹ̀ òbí ẹ̀ tọ́mọ yìí dáadáa ò dáadáa a ó béèrè wọn lọ́wọ́ rẹ̀ tó bá yá tó bá yá ò tó bá yá kọ́ ọmọ rẹ̀ o kó lè fún ọ ní ìsinmi tọ́ ọmọ rẹ̀ o kó lè mú ọ ní ìsinmi ilé ta fi tọ́mọ òwò ìrì ní owó dànù mọ́ ọmọ tá ò kọ́ àgbélé tá a ta ojú kòkòrò bàbá olè ohun ojú ń wá lójú ń rí má ṣe rù mí lẹ́rù olè má ṣe ọmọ mi lọ́mọ olè.